الحمد لله رب العالمين ولي الصالحين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا ورسولنا محمد الصادق الأمين وعلى آله وأصحابه بر الميامين والتابعين بسنته إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́lẹ́fún Allah subhanahu wa ta'ala ọba ajẹ́dá wàdíkẹ́ẹ̀dá ọba tó ní ìkápá lórí gbogbo tó dá ìkẹ́ ọlọ́run àti ìgẹ́ rẹ̀ kó máa bá òjijì ọlọ́run alẹ́lúwa muhammad sallallahu alayhi wa sallam anabi òtítọ́ anabi òdodo ẹni tí ọlọ́wọ́n bá ná pẹ̀lú ẹ̀sìn islam tí gbogbo àgbáńlá ayé ìran rẹ̀ sọ́lọ́run náà ọmọ tí a náà ti ìkẹfà yé ni ìran sọ́lọ́run ti tún ra níṣẹ́ ọlọ́run ti ní àmì kan nínú àwọn àmì bá ti máa mọ̀ sí àlùkè yá mà èló súnmọ́ pẹ́kípẹ́kí ọlọ́mọba afẹ́ òjíṣẹ́ ọjọ́ àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ tó gbólùgbẹ̀yí lánàá wọn pẹ̀lú dáadáa dákùnbà ní kẹwọn. àbẹ̀wò Allah subhanahu wa ta'ala ní àti ẹnì kọ̀ọ̀kan wá sí àwà níkàlẹ̀ yìí àtàwọn mìíràn tó tún jáwé èèyàn wa lápapọ̀ ọlọ́run fúlákùn tó tèmi àtẹnì kọ̀ọ̀kan wá nìkan nínú àwọn olóríire yọ tẹ̀lé lánàá wọn pẹ̀lú dáadáa kọ́nà kọ́ dákun ọyọ́ lọ sí àwọn náà pẹ̀lú ní òní tí ti àrùbíyá òru ẹlẹ́ẹ̀kẹwàá nínú oṣù jùmọ́dẹ́ta àkérò tàbí jùmọ́dẹ́ta níyà ní fourteen forty one hijira nabi sallallahu alayhi wa alayhi wa sallam. ẹlẹ́ẹ̀karùn-ún nínú oṣù fẹ́fìrì ní ìgbà tí ọdún ti wọ́n náà tó di twenty ní masjidu ìlú péjú òun náà ni a sì tún wà láti tẹ̀síwájú nínú kíkà fún wa nínú tírà àkídàtu tawhid tí olùmọ̀wá olùmọ̀wá àgbà Sheikh wa Salih al-Fawzan al-Fawzan hafizahum Allah ta'ala wa ra'ahum wa sajjada hifdahum tí ọlọ́wọ́n bá tí ọlá wa lékún ààbò àti ìsọ rẹ̀ lórí bàbá náà. ibi tí a tí a bá bọ̀ wá ní ìjẹjọ òun náà ni manhaj al-Qur'an ìlànà al-Qur'an bí ìtìbátu wujudi al-khaliqi wa wahdaniyati láti nípa agbègbè báwo ni al-Qur'an ti fi adẹ́dàrin lẹ̀ pé bẹ́ẹ̀ àti pé adẹ́dà náà ọ̀kan tuntun ni. Ìgbàgbọ́sí lọ́gbọ́n táwọn yẹn. a ti ka alákọ̀ọ́kọ́ fún wa nínú ọ̀rọ̀ ti bẹ lábẹ́ rẹ̀ ọ̀rọ̀ àkọ́kọ́ òun náà ní mínẹ́lì màálù nínú táàmà ní pọ̀rú rọ̀ ní tó láti ọ̀rọ̀ àyà òní pé annali hadisa làbújá láhómi mọ̀ tètè dájúdájú tí bá ń bẹ sọ́sẹ̀sẹ̀ bẹ̀ yìí ẹnìkan náà ní mú bẹ ẹni títí mú bẹ ní Allah subhanahu wa ta'ala ẹlẹ́ẹ̀kejì jẹ́ àgbègbè lónìí òní ìntìgọ́ọ̀mù ìntìgọ́ọ̀mù amúrilẹ̀ àlàmì kùlìhí wọ ìdààmú. ilé ayé tá a wà àgbáyé yìí báwọn àgbáyé ìbò ṣe ní ètò lílétò tágbáyé yìí létò àti bọ́lá wọn bá tẹ ọlá rẹ̀ ga jùlọ bó ṣe parí iṣẹ́ rẹ̀ tó ṣe é tí àmọ̀dájú wà nù rẹ̀ tí gbogbo àwọn ètò ọlọ́run tó ti parí lórí ayé náà eléyìí ní táàfin wọn agbéyẹ̀wò táàfin mà bí alukuran ṣe fi rinlẹ̀ wípé ayé yìí ayé tó létò ni ètò tó sì ní ọlọ́run ọba ní tètò lórí rẹ̀. adallu dalili ala anna mudabbirahu ilahun wahid ìtọ́jẹ́ ìtọ́ka tó ń tọ́ka jù lórí pé dáadájú ẹ ti ń ṣètò lórí ayé tí ń darí ayé òun náà ni ọlọ́run kan tuntun. ẹlẹ́dàá kẹsùkú tá a máa sìn wọ́rọ́ fún wa ẹ̀ńtọ́dá gbogbo nǹkan lọ́jọ́ fún òní kan sọ̀rọ̀ ètò ti pé làásẹ̀rí kala kò sí orogún kankan fún wàlá múnazẹ̀ bẹ́ẹ̀ sì yẹn kankan tí ọmọ bọ́lọ̀ ta tí ọmọ tàbí tí ọmọ bá ta kankan lórí agbègbè kò sí fún ọlọ́wọ́n أعوذ بالله من الشيطان الرجيم الله ni bá ti jáfọ́dá lọ́wọ́ mi wọlé òun ọlọ́wọ́ bá ilé gbẹ́ lóòsì ọlọ́mọ òun ò ní ọmọ kankan rárá o gẹ́gẹ́ bí àwọn Yahudi náà sọ àwọn Júù àti àwọn Christian gẹ́gẹ́ ọlọ́wọ́n bá ilé kí ọlọ́wọ́ sọ pé wọ́n ti dàkọ́dà lọ́rùn mi wọ́ládé òun ọlọ́wọ́n bá ilé kí ọlọ́run tiẹ̀ ní ọmọ rárá wọ́n máa ká ní máa hùwà mi ìlà kò sì sí ọlọ́run míì tí ó tún bẹ pẹ̀lú rẹ̀ tí wọ́n jọ ta kankan nídìí ìdí ọlọ́wọ́n ọba rẹ̀ kò sí ẹlòmíì tó yẹ ká máa sì dá máa sì ló ti tọ́ lódodo tí ó tún wá máa bẹ pẹ̀lú Allah subhanahu tọ́ba jẹ́ pé ń bẹ ni kákọ́lọ́ ń bá bímọ ni tàbí kó tún lọ jẹ́ pé ọlọ́run kan tó ń bẹ pẹ̀lú rẹ̀ lazahaba kullu ilahin bima khalaqa gbogbo ọlọ́run kọ̀ọ̀kan ìbá ti tó ń tọ́ dáadáa ní òun kálukú ọba ti lọ pẹ̀lú tọ́jà wọ̀là àìlà ba'duhum àìlà báyìí apá kan ó sì ti jọ̀gá lórí apá kan. àwọn náà mọ rí pé ńgbà míì tí ọba bá wà ní ipò tàbí bàbá wà ní ipò kan kí ipò yẹn bí ipa bàbá ọ̀ka tàbí àwọn kọ̀ǹdíṣẹ́ǹsì kọ́kọ́ ṣẹlẹ̀ ọmọ rẹ̀ ọmọ áàpì ni ọlọ́run ọba tí ọlá rẹ̀ gàdé ló ti ẹ̀bí mọ̀ dípò kọ́mọ kan sọ fún wa kò tí ẹ̀ sí ọlọ́run ọba fẹ́ pẹ̀lú rẹ̀ tí wọ́n jọ máa sákẹ́ nǹkan dípò pé ọ̀ àjẹ igbákejì tàbí pé àwọn àjọ máa pa nǹkan mọ́ rẹ̀ ní lọ́wọ́ ọ̀pọ̀ tuntun ni ọlọ́run فالإله الحق لا بد أن يكون خالقا فاعلا bẹ́ẹ̀ni Ọlọ́run ọba òdodo tá a máa ti tọ́ tó láti ọ̀rọ̀ yẹn ní kọjá adẹ́ta kan tuntun tó ti tẹ̀ bí gbogbo ẹ̀dá ti ń bẹ láyé. ọ̀làwùká ni máa ro subhanahu ilahun akhar tọ́ba lọ jẹ́ kí ọlọ́run kan míì tún bẹ pẹ̀lú ọlọ́run bá tí ọlá rẹ̀ ga jùlọ yìí ni yòṣàríkùhù fi mùlkìhì ta'ala yòṣàríkùhù fi mùlkìhì irú ẹni bí ọ̀wà bọ́lọ̀ nínú ọlá rẹ̀ nínú nínú kápá rẹ̀ tó bá yẹ pé bẹ́ẹ̀ ni àwọn náà ti rí pé gbogbo ètò ayé ó ti dàrú gbọ́ tààrà ọlọ́run àǹtá àlèkà ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá ọba tó ga bí o bí tayọ gbogbo àwọn ìmúrogún tàbí kí ẹgbẹ̀ra tàbí kápùwé tàbí bíbí ma ọlọ́run ọba ga tayọ kó ní gbogbo àwọn àti símọ́ yìí. tó bá lọ jẹ́ pé ibà bẹ́ẹ̀ ni làkánná ẹlẹ́dàá tó táwọn wíwú náà tí wọ́n táwọn èèyàn bá tó máa fi lẹ́yìn ọlọ́run yẹn òun náà bá ní ẹ̀dá díẹ̀ tó dá yóò sì láwọn ọ̀sẹ̀ rẹ̀ tó gbé wàhíná ìdín bala yọrọ ṣirikẹta ìlàhìn àkàrọ̀ máa rò ìjọba rí báyìí ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ kò lè yọnu sí o ìmọ̀ fi kẹ́mí kẹgbẹ́ ìmọ̀ mú ẹlòmíì tí yóò tó máa fi kẹgbẹ́ ọlọ́run nínú ọjọ́ ọlọ́run kò lè yọnu sí rárá báyìí قدر على قهر شريكه وتفرد بالملك والإلهية دونه فعلا tọ́ba lọ jẹ́ kí wọ́n pé méjì ni ẹni tó náà tún ṣe nǹkan mìíràn tọ́ba ní agbára lórí àtijọ̀gá lórí ẹnìkejì rẹ̀ tí ó sì wàá dání gbogbo ìkápá ọlá àti ìjẹ́ ẹlẹ́dàá àti ìjẹ́ ẹni tí wọ́n máa fi yàtọ̀ sí a ní tọ́jà gbogbo nǹkan yẹn ni ìbá ti ti bẹ́ẹ̀ ìyẹn ni pé ká fún wọn pé méjì ni tí ká wọn lágbára lórí nǹkan ìkan ti lo agbára rẹ̀ tó ní lórí ẹ̀ lórí ìgbèjì wà ẹ̀ ńlá mi ọ̀kẹ́ lórí àyà dáa nìkan fáwọn dàbí nọ́ọ̀sì ni ọ̀gbìnà sí ibi yìí bí ọba lágbára lórí àti kó tẹni ẹlẹ́ni mọ́ tiẹ̀ yóò sọ pé àgọ́ kàkàtíkì ni wọ́n máa fi ṣe akáko ẹkùn ọ̀gálugbó ṣe kí ni wọ́n ti ọ̀dẹ̀ wọn lọ́tọ̀ọ̀tọ̀ ni tí ìbá mi ní ní kápá lórí ẹ̀ kó o gbọ́dọ̀ pàtẹ́ lórí tèmi wọ́n máa pàtẹ́ lórí tiẹ̀ kémi ni ó ṣe kíni o kí n máa pàṣẹ lórí tèmi onígbọ́ọ̀bà dágbọ́ ẹ̀ méjì ló ń gbọ́ọ̀bà máa onígbọ́ọ̀bà kan bá máa dá ìbò rẹ̀ sí i. yorùbá o tó ti bẹ́ẹ̀ kò sí ẹnìkankan tó lágbára bẹ́ẹ̀ tí wọ́n sọ fún ọ̀fẹ́ dá ìgbín tó ń mú lọ́wọ́ nínú ìkápá àti ìdẹ́dà tàmá yẹn gbárígbó mọ́lẹ́kùn olókùn dúnìyà báwòhùn àǹbáwòhùn ìmúlùkìhì ọ̀yàtọ̀rọ̀ ẹ̀fẹ̀ta. gẹ́gẹ́ bí àwọn ọba ayé òǹkàlùkù ṣe máa ń dájó bí apá kan wọ́n fi ń dájó kó lọ́dọ̀ apá kejì pẹ̀lú kápá ọlá rẹ̀ tó ní lọ́jọ́ pé pínpín nǹkan ló ti tẹ̀lẹ̀ láàrin wọn. nínú olùta wa yìí nìsí òǹkàlùkù wa mọ̀ yìí pé inú olùta wa tọ́jẹ́ ìsẹ́yìn ní iwájú ẹ̀yìn ọ̀túnwòsì láti ní àwọn ìloro tiwa tọ́jà ààyè láàtọ̀ pé ibi tí ilẹ̀ wa pin ni ibi tí ilẹ̀ wa mọ̀ lélẹ́yìn bá a bá ń wo baálẹ̀ kan ní ìlú kan tí wọn ò tiẹ̀ bí ìdádé gan tó sì mọ ibi tílẹ̀ rẹ ti bẹ̀rẹ̀ tọ́ba adádé bá lóun fẹ́ gbalẹ̀ ẹbẹ̀ ẹ̀rí gbé balẹ̀ lóde ìláyé ilẹ̀ yìí lábẹ́ àkóso bàbá ńlá bàbá tiwa ló ti wà àwa la níbẹ̀ gbogbo tí wọ́n bá ní wọ́n kí ni o wọ́n jọ ní ọ̀sán fúnra wọn adarí ìlú ni ọ adarí ìlú lòun ọgbadé yẹn òun ọgbadé yẹn nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ nìyẹn lọ́tọ̀ ṣùgbọ́n rọ̀ lẹ́yìn àwa la ní ìfẹ́ ìfẹ́ ni ẹ̀rí pé gbogbo kálukú ṣe kíni o gbogbo kálukú yọ kẹfọ́ rẹ̀ dání yọ máa wá ọ̀rẹ́ káàkiri tó bá wọn bá yẹ tètè o ìbá ṣẹlẹ̀ náà bẹ́ẹ̀ kákọ́lọ́ wọn bá pé méjì tàbí jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ọ̀rọ̀ ọ̀rọ̀ ṣo òun náà ni kò lẹ́gbẹ̀ra kò láti wí kò láti jọ nínú gbogbo ọ̀ṣọ́dá. ọ̀nà àbújá min ahadi talata ti kùmọ̀ ìkànnì nǹkan mẹ́ta ní ọ̀sẹ̀ rẹ̀ awọ́ra ní alákọ̀ọ́kọ́ tàbí táyì. ìmọ̀ àyẹ̀kọ̀ àwọn àhàdúhùmọ̀ ìlà àkọ́rọ̀ inú kíkan kọ́ jẹ ọ̀gá lórí ìkejì kọ́ káyà ìkejì wọ̀nyẹ fọ́ọ̀rì dàbí mọ́lìkì dùn náà wò yọ àpò gbogbo kan yẹn gbogbo kápá yẹn gbogbo ọlá yẹn yóò kó sọ́wọ́ tí ò ní tọ́ sẹ́ni ẹnì kejì. bá a tíyàn bá ti ṣe wọ́n ì máa àyàn fọ́rìjà kó ló wá ìdí ìbìnì homa bínú ìdá àfọ̀rìbì mọ́lìkìhì wọ́n fọ́rìbì. inú kọjá pé ìkọ̀ọ̀kan nù wọn kọ́ dádó pẹ̀lú tọ́dá ó sì dádó pẹ̀lú ọlá rẹ̀ kó lára ẹnì kejì ọ̀yá sọ́lọ̀ ẹ̀ ṣe sáà ìpín ọ̀bà tẹ̀lẹ̀ pẹ́tọ̀ wo yá fáàlà sí o láti sánmọ́ bíbáyé dé bí ẹni láti bí báyìí lọ sí bí báyìí tèmi ni ilẹ̀ bí báyìí sí bí báyìí ti ẹni ilẹ̀ bí báyìí sí bí báyìí tèmi ni àwọn ẹ̀dá tí ń bẹ lórí ilẹ̀ bí báyìí èmi mo ni wọ́n eléyìí ó ní tiẹ̀ gbogbo ẹ̀ bá rí bẹ́ẹ̀. wọ́n wá fi agbègbè òrùn náà ó gba agbègbè òṣùpá lẹ́yìn kaba ní kó ọyọ lónìí hàn wọ́n tẹ̀lé ọgbà. àwọn ọgbà báwo ọyà fọ́ mú tẹ̀gbẹ́ tiẹ̀ kọ́yọ lẹ́gbẹ̀ẹ́ tiẹ̀ tó má yọ lẹ́gbẹ̀ẹ́ tèmi àtẹ mi ní ọ̀pá gbòòrùn ẹgbẹ́ tèmi yọ ẹgbẹ́ yóò ní yọ ẹgbẹ́ yọ ẹgbẹ́ ọba yọ tọ́ba jẹ́ pípọ́n ti tó nílò pínpín ìbáṣe o ìbáṣe ẹlẹ́ẹ̀kejì nìyẹn o jíìmù ẹlẹ́ẹ̀kẹta wọ́n tàbí méjèèjì ò tún máa ọba kan olùkápá kan. yàtàtọ̀wọ̀fù fìhìmá kéèkà ẹ̀ṣà tó wọ́n máa fẹ́kọ́ ti wù lórí wọn wọ̀yẹ̀kọ́nù owó ìlà ìlhàkọ́ ni wọ́n wà padà jẹ́ pé wọ̀yẹ̀kọ́nù owó ìlà ìlhàkọ́ òun ni wọ́n wà padà jẹ́ ọlọ́wọ́ òtítọ́ ọlọ́wọ́ òdodo wọ̀gọ́n àbí ìdòwò táwọn olùkó sì máa jẹ́ ẹrú rẹ̀ gbogbo wa wọ́n máa fẹ́ ẹrú ọlọ́wọ́n bá la ṣe ọlọ́wọ́n bá tó dá tó ṣe gbogbo àwọn kàwá yìí láti wí kò sí ní ma kò sẹ́ni kẹta tí bá ti wọ láàrin ọlọ́wọ́ bọ̀ ọ̀kan so ó náà tẹ̀lé gbogbo nǹkan. wàhálà ó wà lè wá kẹrẹ ilé ìgàgà sì ní tó tẹ̀lé wà á iná wọlé mi àkọlù fìlẹ̀ àlàmì kẹtàbọ̀n pípé kọ̀ tẹ̀lé láyé abẹ́yìn gbọ́ ní ọlọ́run mélòó kan ti ń ayé mọ́ra wọn lọ́wọ́ ni kò sí ti àwọn ọba ayé lásán táyé ni wọ́n ti yẹn. wọlé àkọlà ayẹ kan ò ti tẹ̀lé mímọ́ ẹ̀dùn lò áyà anamudabirahu wahid eléyìí tọ́ka lórí wípé ẹni tí ń darí ayé ọba ọ̀kan ṣoṣo ni torí pé ayé a máa túmọ̀ káfí mọ̀ ẹgbẹ́ èèyàn kankan ní darí nǹkan ẹ wò lápẹẹrẹ èèyàn fẹ́ yàwó bàbá yàwó fẹ́ pàtẹ lórí ìyàwó yẹn ọkọ yàwó náà fẹ́ pàtẹ sẹ́mu pé wàá láwùjọ mo ní ọwá mo lọ gbọdọ̀ mo pé wàá láti dé tàbí bẹ́ẹ̀ kọ́ ọ̀ká méjì lórí ọmọ sẹ́kan ṣoṣo mo ní o ṣe báyìí mo ní o gbọ́dọ̀ ṣe. tọ olùkọ́ méjì lórí ọmọ akẹ́kọ̀ọ́ kan ṣoṣo mo ní ọmọ lọlé ọ̀gbọ́dọ̀ lọ ẹ̀fẹ́ sọmọdé ti dèrè ni ọgbẹ́sẹ̀ wájú oṣù gbẹ́sẹ̀ padà mo ní ọmọ lọ ọgbẹ́sẹ̀ ọlọ́ọ̀gbọ́dọ̀ lọ oṣù gbẹ́sẹ̀ padà tẹmọ pé kọ́lá ló ń ṣẹlẹ̀ ayé ṣe kí ni o ayé ti ń ṣẹlẹ̀ báwọn àwọn òrìrù rẹ̀ kọ́ ṣẹlẹ̀ nínú ètò ayé kò ṣẹlẹ̀ ilé iná lórí pé ẹni tí ń darí ayé ọkọ̀ ọ̀kan láàmúnà sí àìláhùn sẹ́ńtì bá ti fàǹfà. wàá ní amalika wọ àhìlì olùkápá ayé ìyàtọ̀run gbogbo tọ́ gbogbo àgbáyé olùkápá rẹ̀ ọba ọ̀ka tó tóni láṣẹ̀rí gàlá òṣòro gbogbo. báyìí ni Al-Qur'an Al-Karim ló ti júwe fún wa bí ètò ayé ti ń lọ lápapọ̀ àti bí ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ti parí gbogbo ètò ilé náà tó sì jẹ́ pé ọba kan ṣoṣo òun náà ní ìdarí rẹ̀. sáà ní sàn ẹlẹ́ẹ̀kẹta òun náà ni tẹ̀síkírù màkùlùkọ́t títí àwọn ẹ̀dá pátá ìtẹ̀wọ́rọ̀ lé àdá ìwàdà ìfìhà láti wá sí àwọn ojúṣe wọn iṣẹ́ wọn iṣẹ́ tí wọ́n torí ẹ̀dá wọn wọn lè bá dé wọ́n kì yá mi bí kọ̀tọ̀ ìfìhà tó kálukú sì dúró pẹ̀lú tọ́jà sàdẹ́sà pẹ̀lú ẹ̀tọ́ yẹ ṣe. wọ́n lẹ́yìn sàkúnyà kà màkùlùkùn àríkà nínú ẹ̀dá kan níbi yóò torí ọ يستعصي ويستمنع من أداء مهمته في هذا القول tí ó lọ tí ó lọ́jú máa lọ́wọ́ tí ó ti kọ̀ wípé òun ò ní pé iṣẹ́ òun tó yẹ kó òun ṣe láyé yìí ẹ̀dá kan kan wà láyé yọ kàn máa wà gbójúkú gbogbo sọ́lọ́ ń fẹ́ kí ayé ọ̀fẹ́ kọ́ máa ṣe láyé tí ò ní ṣe yàtọ̀ sí pé bọ́yà ń kírun o ayé yìí ètò ayé ni kọjá lápẹ̀rẹ̀ ní òun wà ní tí òun ò bùkátà oúnjẹ kankan tó déédé ni kò déédé o kò sẹ́ni tọ́lọ̀ lọ́mọ lójú títí tí ẹ wá rí báyìí. وهذا ما استدل به موسى عليه الصلاة والسلام حين سأله فرعون لعنة الله عليه eléyìí ni tí anabi wa musa alayhi salam tó fi sí ẹ̀rí ó sẹ̀rí pẹ̀lú ẹ̀ nígbà tí fìràwọn lálẹ́ tó wọ́n fi alayhi ti béèrè lọ́wọ́ musa pé qala fama rabbukuma ya musa. fìràwọn la'natullahi alayhi ó ń bèrè lọ́wọ́ anábì musa alayhi salam yìí pé ta ni ẹlẹ́dàá wa ti Harun rẹ̀ musa ta lẹ́lẹ́dàá yìí méjèèjì tẹ́ǹsìn rẹ̀ musa suratu Taha aya forty nine. fàjábà musa bi jawabi ṣáàfin káàfin anábì musa alayhi salam ọwọ́ akọ èsì pẹ̀lú èsì tí wo ní sàn tí èèyàn ó sì gbà tító pẹ̀lú ẹ̀ tó tó bàbá àlọ́wọ́ sọ báyìí pé ọ̀gbọ́n lẹ́bi àtọ̀ kúlẹ̀ṣẹ́ ìnìkanìkanró tó máa ha dà ẹlẹ́dàá wa òun náà lọ́ba tó ṣe pé gbogbo ńtọ́ yẹ tọ́tọ́ fẹ́ dà rẹ̀ lọ́lọ́wọ́ bá ti fún ẹ̀dá kọ̀ọ̀kan gbogbo ńtọ́tọ́ tó yẹ kẹ́ dà rẹ̀ ó ní kó ti fún wa oníkálukú wọn tó máa ha dà lẹ́yìn tó kọ́ dà wọn ayà fi nìyẹn. àyẹ̀wò kúnà lẹ́bi

tán wàhá sáró fana àdá níbẹ̀ kọ́ ni àkọọ́lẹ̀ àná rọ́pò òbílẹ̀ àyà. wàhá sáró ó kọ́ àwọn èèyàn jọ gbogbo ẹ̀yà ara ní sọ̀rọ̀ ẹ̀dúró ọ̀yà ọ̀yà ọ̀yà ìmọ̀ bọ̀ ẹ̀pẹ́jọ. fana àdá lọ́ba pariwo wípé àkọọ́lẹ̀ àná rọ́pò òbílẹ̀ àyà olóhùn ni ẹni tó gájù ẹlẹ́dàá yìí tó gájù lọ tẹsí ma pé àwọn ọba ayé nígbà yẹn àwọn bá yẹn gbà yẹn ìgbàgbọ́ táwọn yẹn ní sí wọn èsè kékeré ẹ̀wọ̀n sọ fún wa bíbá yìí pé kí ni wọ́n kọ́ báyé tẹ́lẹ̀ aláṣẹ ìkejì kí ni wọ́n ti gbà kó sàdéjọ́ lọ́wọ́ ìwọ́n gbà yìí pé ọlọ́run pàtẹ sámán ẹni tó láti ayé ọba ayé ni òrùka ti sọ bíbá yìí náà ní ìtàkàtì kanú àwọn afọ àwọn asọ́gbà táwọn ní àlè ṣèkùmá ìgbà ọba kan bẹ tó ń pè ní gbangba làtàntà bẹ́ẹ̀ni kaba fẹ́ sọ̀rọ̀ kan tí ọba ti di ọ̀rọ̀ ìsíwájú ọjọ́ tọ àbá wa fẹ́ ṣe wáàsí ó ti fẹ́ kí àwọn èèyàn wá sí wáàsí ó ti fẹ́ kọbọ gbọ́ wáàsí tọba tí wàá fẹ́ bẹ̀rẹ̀ yọ adáwáká síwájú tọ ànábì ló lọrùn gbangba làtàntà lòlàyé ọmọ ọmọ bẹ̀rẹ̀ báyìí pé kó wọ́n ti wá sí ẹ lọ nígbà tí àbá wa ti gbé ó bèrè kejì gẹ̀ ìró ti pọ̀ lẹ́yìn àbá wọ́n ti à ń sọ lẹ́yìn àbá ọ̀dìjọ́ kan àbá ti wá sí ni ó ní àtàyé àtọ̀run ò gbangba la sáńtà òní kan mọ́ abẹ́rẹ́ báyìí tẹ́lẹ̀ ó pé kí ló pè tẹ́lẹ̀ ó ní ànábì ló lọ́rùn gbangba la sáńtà òlàyé. gbẹ̀gbẹ̀lá sáta wà rò pé wọ́n jà kankan ni. nígbà tí obìnrin yẹn yàn àwọn tó ó mi àtọ̀rọ̀ kò sí kàtà lọ́wọ́ ìhànàlọ́. àwọn ọba ìgbà kan àwọn èèyàn gbà pé tí wọ́n bá tẹ̀ gba títẹ̀ ni yóò yanu tí wọ́n bá lù ú ni sẹ́ni kàkà tó ti gbọ́dọ̀ sọ kàkà lẹ́yìn ọ̀rọ̀ a bẹ́ẹ̀ àbí dáwọ́ lónìí yọ tán kan mi wò bí àbí ló ń fẹ́ pa lórí ìkànnì kan yọ fà sínú ẹ̀wọ̀n èèyàn bá tẹ̀wọ̀n sálọ́mà ni pé àwọn ọba ayé báwọn ti rí nù ní fìràhùn nàmúrò ló kálukú wọn wọn fi ṣe kánrankánra wọn sì láti kó wọlé tọ́lá wọn ti gbà pé báwọn ti rí o sẹ́nìkan tó tún gbọdọ̀ wí kankan máa tẹ́bẹ̀ mọ̀ pé lórílẹ̀ ayé wa tá a wáyé náà àwọn kan bẹ ọmọ òfò ni wọn ọmọ àdánù lẹlòmíì ọmọ ọkú lẹlòmíì ọmọ àbíbẹ̀ ẹ̀kọ́ ni la hawla wala quwwata illa billah. ìtàwọn èèyàn ní ibi tí wọ́n jẹ́ pàtó yèdè nù. àwọn wa ń dúró pé tọ̀ àá ọmọ òkú ni ikú ọ̀gbọ́dọ̀ ṣe kíni o gbọ́dọ̀ pa ọmọ òkú ni òkú ọ̀gbọ́dọ̀ ṣe kíni o ọ̀gbọ́dọ̀ ṣe ọmọ àdánù ni àdánù ọ̀gbọ́dọ̀ ṣe kíni láyé yìí ọmọ àrùn àrùn ọ̀gbọ́dọ̀ ṣe níbo ẹ̀mọ́ ya rẹ̀ ẹ̀mọ́ ya rẹ̀ tọ́ ìyẹn ọmọ bàbá ẹ̀mọ́ bìbí o. tó sẹ́mo pé àìláṣẹ́ bí lè bì sáà àti ń. A ń lo àpẹẹrẹ tí ń bẹ láyé ni o ní ipò tó fi pàrọ̀ èèyàn máa ń lérò pé àwọn ọba yìí yẹn wà síbi èyí pé wò ní ikú ni bó tilẹ̀ jẹ́ pé ilẹ̀ Yorùbá náà tí wọ́n gbà kọ́ bẹ́ẹ̀ ṣe wọ́n lọ bẹ́ẹ̀ ti sùúrù sọ inú sàárè ni o tó yí báyìí àjà inú sàárè ni rẹ òbí kì í sájà bẹ́ tọ̀ wọ́n lè béèrè lọ́wọ́ rẹ̀ kì í sájà bẹ́ tọ̀ lóde tí èèyàn bá kú kí ni wọ́n gbẹ fún sàárè tí wọ́n bá gbẹ sàárè tí wọ́n gbókùn sílẹ̀ kí ni wọ́n tó sórí ẹ̀ nílẹ̀ Yorùbá ni wọ́n káfí pákó náà ni kí lẹ́ sẹ́wọ̀n àjà lẹ́ sẹ́wọ̀n lóde àyè ọba wọnú àjà wọ́n ti wà á lẹ̀ wọ́n wá da àjà wọ́n ti pàjà lé lórí olùkóyè nílẹ̀ Yorùbá. tọ́ba ti di pé wọ́n ti ṣe bẹ́ẹ̀ fún òkú ẹnìkan wọ́n wà tẹ orúkọ yẹn padà sọ́rọ́ ọmọ rẹ̀ ọmọ olóòkú àbí àjà lọ́rùn irú tí bàbá rẹ̀ fi tọ́wọ̀ yẹn ó ti wà lọ́rùn tiẹ̀ náà ó wá rò kó kó oríire ni. ó kọ oríire bọ́ wọ́n sọ fún wọn ni pé láìpẹ́ láì jìnnà ibi bàbá rẹ̀ lọ ìwọ náà lọ ọbẹ̀ ibi màmá rẹ̀ lọ ìwọ náà lọ ọbẹ̀ ibi ẹ̀gbọ́n rẹ̀ lọ ìwọ náà lọ́jọ́ kan wá sí ni wá sí ni wọn mọ̀ pé ọmọ olóko àbí àjà lọ́rùn yẹn wọn mọ̀ pé jọ ń sọ ní wọn lérò fájà pé àjà tí a wá lọ́wọ́ agájà pẹ̀lẹ́sì lọ rárá o wọ́n ní irú tá a ṣe fún bàbá rẹ wọ́n bá dijọ́ kan àwọn kan padà dé fún ìwọ náà ọpẹ́ ọyá ni yọ padà tẹ́lẹ̀. àwọn ọba ayé ẹlòmíì ti wòye pé gbogbo ìkápá ayé ibi tó ń wà sí lọ́wọ́ ẹ̀dí pẹ̀sẹ̀ máa fọwọ́. torí ẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ la yé gbà pẹ̀lẹ́ la yé gbà àwọn ipò ayé tá à ń wò béèyàn bá kó òkun jọba yóò kó òkun yàn. èèyàn lè kó òkun téèyàn ọmọ ọbẹ̀ láyé ẹ̀ tẹ̀mí wọn ní kọ́ bábá tó kú wọn tó jẹ̀ mí ọ̀ wọ́n lè yọba wọ́n lè yọba dáadáa sẹ́gbẹ́ yóò kó òkun kó yẹn tọ́ba ti wọ́ lọ́hùn ikú náà lè yóò fi kó òkun gbà ní. kó lè kó lọ́dọ̀ èèyàn kí ọ lọ́dọ̀ ẹlòmíì gẹ́gẹ́ bí fún ọyọ́yàn gẹ́gẹ́ bá ti sọ tàbí kí wọ́n pé bàbá ti dàgbà bàbá sà ń sọ̀rọ̀ kan náà lẹ́ẹ̀mẹ́fà ni. wọ́n wà ní pẹ́tọ̀ ta ló tún kàn ta ló kàn bí ọba tiẹ̀ kí ìkú ta ló kàn nínú kó àfin èyí ni ẹ máa tù gẹ́gẹ́ bí ọba. لا حول ولا قوة إلا بالله ìgbà tí fẹ́ ọ̀nà béèrè báyìí títa lẹ́lẹ́dà ìwọ Musa ti Harun alayhi salatu salam dẹ́ẹ̀sì lọ́wọ́ sọ pé rabbuna alladhi a'ta kulla shay'in khalqa thumma hada ọlẹ́dà ọlọ́dà gbogbo kan ó sì fún gbogbo tọ́dá ní ẹ̀tọ́ rẹ̀ ó sì tó fọ́dà náà. àlàyé ẹ̀ wá ni pé ayé rabbuna alladhi khalaqa jami'a al-makhluqat ìdẹ́dà oníkálukú tọ́tọ́ sí i ọlọ́run ọba ìlẹ́kẹ́ lákúnlé tọ́ jésù rẹ o. mìǹkì bá rí ìlú jésù mi ẹni tó ti gbé èèyàn gbọ̀ngànrà ní ọ̀jẹ́ àwọn àbùtá sọ́lò ọ̀gá ó sì ti gbàlẹ̀ bẹ́ẹ̀ ó ti ọkọ̀ wálẹ̀ bẹ́ẹ̀ ni ìbẹ̀bẹ̀. wọ́n ti rọrí ní ìtara rẹ̀ ọ̀wẹ́ ẹ́ alára wíwẹ́ ètò ìpè nílẹ̀ pàdé sílẹ̀ mọ́tò yìí ibẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn ẹ̀dá tọ́lọ̀ ń dá wọ́n ta wà sókè yí èyí tó ti jẹ́ pé yóò wà níwọ̀ntúnwọ̀nsì ohun ọ̀sánra ìgbẹ́ tàbí kọ̀ọ̀gá wọ̀jẹ̀mí ìfà àtìlì àti gbogbo àwọn ìròyìn tó yẹ fún kálukú ẹni tí ó dúdú kirikiri tí dúdú rẹ̀ ní dán ọlọ́run ti da bẹ́ẹ̀ ẹni tí ó dúdú tí dúdú rẹ̀ ọ̀dàn ọlọ́run ọba ti da bẹ́ẹ̀ ẹni tó yẹ pé yóò funfun ni ọlọ́run da bẹ́ẹ̀ ẹni tó pupa ọlọ́run da bẹ́ẹ̀ aláwọ̀ awẹ́jà ọlọ́run ọba ìlẹ́kẹ́lá da bẹ́ẹ̀ aláwọ̀ àyèrè ọlọ́run ọba ìlẹ́kẹ́lá da bẹ́ẹ̀ kò dúdú ọlọ́run ṣe kí ni o ó tún dá lómi bẹ́ẹ̀ náà ọlọ́run dá ọkàlùkù pẹ̀lú ìrísí rẹ̀ tí ìrísí kọ̀ọ̀kan ṣe kí ni o tọ́yà tọ̀tọ̀ síra wọn. ẹ̀ǹtí ọ̀jẹ̀ ọkùnrin ọlọ́ndàbẹ̀ ẹ̀ǹtí ọ̀jẹ̀ obìnrin ọlọ́ndàbẹ̀ òkú níjọ́kùnrin kò sì níjọ́bìnrin ọlọ́ndún wọn. àbí wọ́n ti láyé wọ́n bẹ̀ ọ̀sà mùsùlùmí ń bẹ̀ sàkàǹtàbò àwọn tó ṣe pé àwọn kan bẹnu ọkùnrin tó ti pé gbogbo ìrísí ìṣesí wọn ìṣesí àbò tọba fẹ́ rìn obìnrin tẹ rìn tọba fẹ́ sọ̀rọ̀ obìnrin tẹ sọ̀rọ̀ abẹ́ màbẹ́ ìgbẹ́ láwùjọ tẹ́lẹ̀ mi bá sọ̀rọ̀ báyìí ẹ mọ̀ ẹ sì pé kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ọmọbìnrin wo lẹ mú mọ́lẹ̀ ńbẹ yẹn nígbà tí ọba ti bọ́ta yóò di ọkùnrin ìgbẹ́ bẹ́ẹ̀ bí ti ń bẹ nínú àbò náà gbogbo tó le tó le tó le ní ti ìrísí ọkùnrin ni àwọn tẹ́ ẹ̀ máa ń pè lórúkọ rẹ̀ pé wọ́n tí ọlọ́gà àwọn olùgbé òfin tí ọlọ́gà ni wọ́n pè lórúkọ àwọn ọmọ bẹ́ẹ̀ àwọn obìnrin tẹ̀ mú olúwo tẹ́ pé tọ́ bá wọ́kàn ní èyí odidi ọkùnrin tẹ̀ làmọ́lẹ̀ báyìí àwọn obìnrin kan bẹ bẹ́ẹ̀ gbà kan báyìí tẹ́ pé àwọn lítà yẹn bí eré ní òbí ṣe jakajakajakajakajaka yóò gba yóò gba lítà yóò gbé bẹ́ẹ̀ ti di ẹ̀rọ lítà láyẹn ẹ̀ máa wò ní pé àwọn táwọn ní muslim sábà gbá ọkùnrin mú wọ́n ní kí ọlọ́gà kí ọlọ́gà lórúkọ ẹ̀ tó ọlọ́run bá dá wọn kan bẹ́ẹ̀ láwọn obìnrin tó ṣe pé ẹ máa rí pé gbogbo ìṣesí wọn ìdíje ọkùnrin ni tí bá rìn bọ̀ báyìí yóò máa rìn jì jì jì pé á bí ọ̀pọ̀kùnrin ní bọ̀ ohun rẹ̀ ó sì gbójéjé bí ohun ọkùnrin àwọn bẹ́ẹ̀ náà bẹ nínú àwùjọ àwọn tó wá jẹ́ odidi rẹ̀ tó jẹ́ fúlẹ̀ tí èsì háfẹ̀ àwọn làwọn tó ti bẹ́ẹ̀ rí pé ojú ara ọkùnrin bẹ lára rẹ̀ ojú ara obìnrin ti bẹ lára rẹ̀. èwo la fẹ́ kà sí bẹ́ẹ̀ wọ́n lè wo ibi ńgbà tọ́nu méjèèjì tó bá jẹ́ pé ojú ara tọkùnrin ní bíntọ̀ mo sọ patient ti ojú ara obìnrin yẹn fún ojú tó bá jẹ́ pé ojú ara obìnrin ní bíntọ̀ mo sọ patient ti ojú ara ọkùnrin lára rẹ̀ kàlá. tà méjèèjì tó jáde bẹ́ẹ̀ fún bí lọ èwo lọ fẹ́ èwo lọ fẹ́ dà. àbí pé ó kù báyìí. ìwọ bá ti lọkùnrin lòun fẹ́ tọ́ padà yá tọ́yàn yọ gbèlètè gbèlètè ní ìbáyà rẹ̀ tọ̀ ọ̀tẹ̀lẹ̀ náà nù. ọgbọ́n kù bí tí mẹ́tì tí ó fi tí ti máa gbàjáde lókun. àhà sòwúrí tìrìtì lọ́lọ́ jẹ́ dà o bọ́lá ti ṣe dá o dídá tó dá tó pé nù torí pé ọlọ́ọ̀lẹ́ àkọ́jọ́ kọlákọ́nà ìsánà bí àǹtàní ìdàbòwe èrè ti tọ́ dá tó ju dídí tó kún régé lọ́lọ́ọ̀lẹ́ dá èyí tí ò lè rìn tó tọ́jẹ́ pé ọwọ́ rìn ni ẹ̀dá tó dá tọ́lọ́ mọ̀kọ́ dá fún lọ́lọ́ọ̀dá ẹni tí ò gbọ́rọ̀ wa ẹ̀dá tó dá lọ́lọ́ọ̀dá lọ́dọ̀ tiẹ̀ ìpínpọ́lọ̀ ṣe ṣéun ló ti dáa jù nínú ẹ̀dá tọ́lọ̀ fẹ́ dáwọ̀ ìsáàbù etí òní sí fóun yálẹ kéèyà mọ ẹtọ náà dá tí òríran tọlọ ti dá náà lọ dáa jù fún èsì ẹsẹ ojú ni òní ṣe kíni òní ṣe fọlá kéèyà máa ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run ti gbogbo àwọn nǹkan wọ̀nyí tó máa hádà kó la màkúlókin ìlà máa ọlákọ̀ wò lá lẹ́yìn náà ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọláwá fi gbogbo ẹ̀dá kọ̀ọ̀kan mọ̀nà lọ síbi tó torí ẹ̀dá ìtọ́lọ́ torí ẹ̀dá ẹ̀dá kọ̀ọ̀kan ọlọ́run ọba ìlékè ọlá ọwọ́ àti na mọ̀nà lọ a jẹ́ pé èmi àtẹnìkan kan wá ọba subhanahu wa ta'ala ọ̀dà wa torí ìjọsìn rẹ̀ ó sì wá fún ìjọsìn náà ìjọsìn náà tó wá ń fún wa. nítorí pé tí ọba ti bẹ́ẹ̀ fún wa bóyá náà ọjọ́ ọmọdé paripa bóyá bẹ́ẹ̀ lẹ́nu mi ọba wà báyìí. bóyá náà àwọn tí wọ́n fi òbítíbitì owó ṣe oògùn káàkiri sáàlù tó náà bá ti rìn tó gun ọba jẹ́ bóyá náà rẹ̀ lẹ́nu bí ọba wà báyìí ìgbà ní ọlọ́wọ́n ọba ó fi gbogbo ẹ̀yà kọ̀ọ̀kan mọ̀nà lọ síbi tó torí ọjà. wàhálì ní ìdáyà tó ìmọ̀nà yìí kí ìdáyà tó dàlálà ti wọ́nkìlì náà òun náà ni ìmọ̀nà ìtọ́jẹ́ ti ìtọ́ka àti ìtọ́nisọ́nà ti ìmúni ní òye bó ti yẹ kéèyàn ṣe. wọ̀nyí alìmídáyà tó lè kí amílá tó alìmùsàhádà òun náà ni ìmọ̀nà tó pé alìmùsàhádà tó fi jẹ́mi ìlùmọ̀kùlùkọ̀ táàrin lára gbogbo àwọn ẹ̀dá. tẹ̀mọ̀ yìí pé àwọn ètò kan bẹ tó lọ́n gbé sí wa lára. tọ́yẹ pé bí a ṣe rí wọn bá a rí wọn ọ̀lọ́ ẹ̀ mọ̀ rí pé kò sí rí tàbí. bíyàn bá kọ́ lójú bíyàn bá kọ́ lójú ọwọ́ lòdì tàtí ẹ̀ àbí torí bíyàn kọ́ lójú ọwọ́ tàtí ẹ̀ ọwọ́ mọ́ ẹ̀ lẹ́nu ẹ máa wo ẹni tí tọ́kọ́ lójú tẹ́ ẹ bá kan lọ́jọ́ torí ojú ọba oríran ojú tí ò ríran ọlọ́run fi ṣe agbára àti okun síyá oríkèémí inú ẹ̀yà ní tó ṣe fẹ́ni tí ọ̀pọ̀jú tọ́ba ti jú báyìí tọ́ba ni mo fẹ́ rìn débẹ̀ o lè ti fẹ́ bọ́ ta ẹ máa wọ ẹlòmíì wọlọ́ ẹ rí pọpọ lójú tọ́ba púpọ̀ bá yọ lọ yọ lọ bára kì yóò sì máa bí fèrè ìrìnàjò rẹ̀ yọ máa ń pọpọ ẹ máa fi san kìíní ọjọ́ títí báyìí pàkàpàkà báyìí títí ńlọrọ ńlọrọ yẹ yọ lọ yóò sì máa lọ gbogbo gbà. ẹlòmíràn ni pé wọ́n sì lọ́kọ́ lójú ìdí ẹ̀kọ́ lójú rárá ní tó dé òun bẹ́ẹ̀ lọ́nkọ́ tẹ̀lé dé ọ̀wọ́. ó súnmọ́ kí gbogbo tí dójú bí ti fẹ́ rẹ̀ kọ́ lọ́wọ́ la rẹ̀. ọlọ́wọ́ ọba ó dá ẹ̀dá ó fi ọ̀nà gbogbo ó fi mọ ọmọ gbogbo ẹ̀dá ó fi díẹ̀. فكل مخلوق تجده يسعى لما خلق له gbogbo ẹ̀dá kọ̀ọ̀kan lórí yóò máa sáré títí yóò máa yára yára yóò máa sára sàṣà lọ́sí ibi tí wọ́n torí ẹ̀dá. bínú manafi nínú gbogbo àwọn àǹfààní wọ́n fi dáfọ́ ìlmọ̀ bọ́ọ̀rù ànìwò àti láti fi ti aburú dànù fún ara rẹ̀. حتى إن الله أعطى لحيوان البهيمة من الإدراك ما يتمكن به من فعل ما يفعل nínú ètò ọlọ́run ọba náà ọmọ lórí àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn àwọn ẹran tí wọ́n jẹ́ àwọn ẹranko náà ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ó tún fún wọn ní òye tí ó rọrùn fún wọn láti fi ṣe tí ó sì wọn láǹfààní. abẹ́ẹ̀ rí ni mo máa ń sọ fún wa ní lọ́pọ̀lọpọ̀ gbàgbà mi pé tẹ́ ẹ rí ewúrẹ́ ọjà ọgbọ́njọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn mi lọ ewúrẹ́ ọjà tẹ́ ń wò bí wọ́n ti du aláìsàn náà wá tí wọ́n sọ̀nà wá ló méjì wọn ewúrẹ́ mi ọ̀sọ̀ dá tí wọ́n tó nígbà yóò ti ti sọ ìyá alágbàdo ìyá alágbàdo ti sàròyé lọ ìyá sílí ìyá sílí bá a ọ̀rọ̀ náà mọ̀ kà màmá yóò máa wò bó ti pọ̀ yìí yóò sọ dáadáa ó ti wọnú ọ̀rọ̀ tó ti wọnú ọ̀rọ̀ dáadáa ewúrẹ́ yóò tẹnu bàgbàdo yóò máa rún yóò máa rún wọ́n pe àgbàdo ń jẹ ewúrẹ́ ewúrẹ́ ń jẹ àgbàdo àgbàdo máa ń jẹ ewúrẹ́ ìyá alágbájá ah, nígbà tí wọ́n bèèrè báyìí kódà bí bá nà báyìí ìwúrẹ́ yẹn ọmọ pàṣẹ ni yọmọ yọmọ kó sẹ́nu ní kótó ni pé yóò kó ń dòdì. yóò sì lọ bọ́ sẹ́gbẹ́ kan yóò jẹ gbogbo ẹ̀ yóò tún dúbọ̀ yọmọ. sẹ́ni pé ewúrẹ́ gbẹ́ ju ewúrẹ́ ọjà ọgbẹ́ ju ẹlòmíì lọ yóò sì máa sọ yẹn lẹ́fọ̀ọ́ yẹn máa sọ yẹn lẹ́fọ̀ọ́ ni bí ẹlẹ́fọ̀ọ́ fi yìí ti gbé bòrò lọ tọ́ba ha ewédú kan àbí ẹ̀fọ́ kan mú ẹ máa lé yọmọ gbé lọ ni yọmọ gbé lọ ẹ lé lé lé lé lé pẹ̀lú ah ọmọ rẹ lọ mẹwàá ìlọ ẹ fi ẹ wọ ẹ fi lẹ sàkà rẹ nù ọtọ́ bá gbé mi rẹ ẹ wá wò tí wọn bá bímọ náà ẹ wò wọn ṣe ṣe gbogbo nǹkan pátápátá tó lọ ń dá gbogbo lórí àwọn ẹranko yẹn ọlọ́run ti nù ní wọ́n ní ìmọ̀ báwo ni wọ́n ti ṣe yóò fi ọ̀rọ̀ gbogbo ní o ti wọn láǹfààní ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ gàdúrà sí ti mọ̀ wọn. wọ́dà fún yìí máa yẹ tó rò ó bí ó ti ṣe ti aburú bí ó kó nira bá bí ó ti ti dànù ọlọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ láti fi mọ̀ wọn. wọ́n máa bì ní ìlú àti mo ní mọ́tà òkè ìhàyà àti nǹkan tó ti pé pẹ̀lú rẹ̀ ni ó fi rí ojúṣe rẹ̀ sí ilé ayé. gbogbo ẹ̀ pátá ọlọ́run ti fi mọ̀ wọn ó ti fi mọ̀ wọn dáadáa tó ṣe pé ó kálukú yóò ti mọ̀ wọn. bẹ́ẹ̀ èèyàn máa wọ gbàgbé subhanallah abẹ́rẹ́ ẹwọ ẹran ìwú títí á ọgbọ́n ńlá lélẹ̀ o tá a lọ ní tá a ní tá a ní nǹkan tó kọ́ wa nígbà wò láti sìnkú kí ló kọ́ wa nígbà tètè kù ẹ̀yẹ kànákànná bá a ti ń sìnkú tá a ń bó kùn wọlé o ẹ̀yẹ kànákànná lọ́dọ̀ ní kọ́kọ́ wa abẹ́rẹ́ rí báyìí nígbà tí ọmọ adama tọ́pa ìkejì rẹ̀ wàhálà wa pa kí ọmọ bí ó ti ti mọ́ bàbá àtọ̀ lọ́wọ́ òwúrọ̀ ọ̀bàdì ọlọ́run ọba ìlẹ́kẹ́ lágbẹ́ panápaná dìde láti gbé kò fi hàn bẹ́ẹ̀ fà yíwá lè sọ àtàràfẹ́ bí ó ti kó sàárè òkú ìkejì rẹ̀ pálẹ̀. ẹ̀ẹ́dọ́dọ́ kánájà ọ̀sá kejì ẹ̀ bàbá yìí ọwọ́ abọ́ sí ilẹ̀ ọwọ́ àtà ẹsẹ̀ fọlọ́fọlọ́ kọ́ fẹlẹ̀ pẹ́sẹ̀sẹ̀sẹ̀ wálẹ̀ ọwọ́ fi ṣe ẹnu rẹ̀ ó fi gbé òkú kejì rẹ̀ ó fi wálẹ̀ ó sì tún tàṣẹ̀ bó parapara ó sì dà ó kéè ọ̀nkọ́ mi bí ń ṣe ó náà bá gbẹ́lẹ̀ tó eléyìí ó fi yé wa yí pé ọlọ́run ọba tó dá gbogbo nǹkan yìí ọmọ tó dá gbogbo ó sì dá nǹkan kọ̀ọ̀kan kò sì fi tí wọ́n fi lo ìgbésí ayé oníkálukú ọlọ́run ọba ìrẹ́kẹ́ láti fi wọn. wàhálà kakọ́ lè ní sàáyà eléyìí dá gẹ́gẹ́ bí gbólóhùn ọlọ́run ọba tọ́lọ́ sọ́nù sọ́tù sájídà ayé ẹlẹ́ẹ̀kejì wípé alẹ́bí ahsana bàbáda àkọlùkọlù ìsìlámù ní tìǹ ó sì wá bẹ̀rẹ̀ dídọ̀ mẹ́dẹ́nìyà látàrí ẹ̀rọ̀fọ̀. tọ́lẹ́bí kọ́lákọ́ jẹ́mí alimakilokọ́t ọba tó dá gbogbo àwọn ẹ̀dá wà á mọ́ ha kọ́lùkọ́ ha alihasan tó sì fún ní ẹ̀tọ́ rẹ̀ ẹ̀tọ́ dídá rẹ̀ tó dára yẹn. alẹ́bí la takutarihu alẹ́kọ́lù fọ́kọ̀ ẹ̀sìn làákà ìkọ̀ tún lè ní abakan kan lórí dídá jù bẹ́ẹ̀ lọ ìyá wọn ti dàbí ní wọn náà ti rárá irú kiri lẹ́gbẹ̀ẹ́ tọ́nà ọba ìlẹ̀kẹ́ ọ̀la dá. wàhádáhà límọ̀tọ́lẹ́ ìhà ọlọ́run ọba ti fi wọn mọ̀nà lọ síbi tí àwọn dáadáa wọn àtàǹfààní wọn wà ẹni tó gbogbo àwọn nǹkan wọ̀nyí wọ́n ní ẹlẹ́dàá alẹ́ tó dá gbogbo nǹkan فإنكاره إنكار لأعظم الأشياء وجودا ìwà sàtàkù bíbí ọlọ́run ìsàtàkù tó tóbi jù nínú gbogbo nǹkan tí ń bẹ láyé nínú gbogbo tí ń bẹ ìsàtàkù rẹ ni bí a bá sọ pé kò sọ lọ́run ọ sàtàkù tó tóbi jù nínú gbogbo tí ń bẹ wọ́n bẹ wọ́n aládẹ́dá òsì ìwọ́n tó kéré ọwọ́ alẹ́ tó tóbi òsè kí ni o ò ní òsì téèyàn bá gbé bẹ́ẹ̀ yẹn sàtàkùn tó tóbi jù nínú ti bẹ́ẹ̀ ni. wa huwa mukabaratun wa mujaharatun bil kadhib irú ìfèsì bẹ́ẹ̀ kẹ́ irú bẹ́ẹ̀ ọ̀jáde lẹ́nu èèyàn ìgbéra ẹni tóbi ni ìgbéraga ni bẹ́ẹ̀ sì ni ìmọ̀ gbẹ́ta parọ́ ni ìmọ̀ sọ̀rọ̀ irọ́ níta gbàgbọ́ta òní. Allahu a'ta al-khalqa kulla shay'in gbogbo ntọ́ni tẹ́dà àbúkátà lọ́lọ́run fún ẹ̀dá. ní ó ń gbogbo nǹkan tó ṣe pé yàtàdú náà ilé ìtọ́ bùkátà sí fi dúnìyà láyé bíbá yìí tó mọ àdá àwọn ilé àtọ yìí kele ti bá yìí bíi lẹ́yìn náà lọ́wọ́ fi fi àǹfààní pẹ̀lú ẹ̀. àtọ̀ gbogbo ìran kọ̀ọ̀kan kankan nínú àwọn ní ìrísí rẹ̀ wọ̀sùrọ́tàhù ó sì fún ní àwòrán rẹ̀ alimunasibatu lahu tó ṣe déédéé rẹ̀ alimunasibatu lahu tó ṣe déédéé rẹ̀ wà á tọ̀ kó labẹ́kẹ̀rin wà ó ń ta aṣákìlá alimunasibalahu ìjẹ́sẹ̀ gbogbo akọkọ̀ kan gbogbo abúkọ̀ kan lọ́lọ́run fún ní ìrísí tiẹ̀ tó ṣe déédéé pẹ̀lú ẹ̀ nínú ìran rẹ̀ bilimunakahati wọlébólifati nínú káfíńrẹ́ni àti kábàárẹ́ni ṣe papọ̀ kábàárẹ́ni rẹ̀ wọlé ṣèmá àti bá ti ṣe kí ni bá ti kó jọ papọ̀ wàá tọ̀ kó la ọdún ṣàkìláwó aláìmá lẹ́lmọ̀fáàdé àlùmọ̀nù ọ̀tìmí yìí. bẹ́ẹ̀ sì ni gbogbo ẹ̀yà kọ̀ọ̀kan oríkèé kọ̀ọ̀kan lára lọ́nà wọn bá fún nírètí rẹ̀ tó ní ìbámu sí i tí ó sì wúlò pẹ̀lú rẹ̀ tó sì jẹ́ pé ọ̀rọ̀ bàkà gbogbo àwọn kan wọ̀nyẹn. òfin ìhàdà níbẹ̀ ni gbogbo dáadé sọ yìí àwọn ẹ̀rí igi kan hàn àìlá annahu jalla wa ala rabbu kulli shay'in ń tọ́ka lórí gbogbo ẹ̀ tọ́ka lórí pé dáadáa di ọlọ́wọ́n ba òun lọ́ba tó dá gbogbo nǹkan pátá wa huwa al-mustahiqqu lil-ibadati duna siwa òun ló ti lẹ́tọ̀ọ́ sí ìjọsìn nìkan ṣoṣo yàtọ̀ sáà níta àtọ̀fẹ́ lómi ọ̀yàtọ̀ sí torí ẹ̀ka nínú ọ̀gá nínú àwọn ọ̀jọ̀gbọ́n òní ọ̀sẹ̀ ìkúlẹ̀ iṣẹ́ ìhìn làwọn àyàtọ̀ tadullu ala anáwó ìwà àhẹ́dẹ̀ gbogbo nǹkan pátápátá ló ní àmì ìdíyẹ lọ́nà ọba fún un àmì iná ó ti wá ń tọ́ka lórí pé ọba tó dá gbogbo nǹkan tó fàmì sí gbogbo nǹkan yọ ọba ọba sùn kọ̀mí máa la ṣàkẹ́bí nínú tí ó tó sí méjì nínú ẹ̀ òní pé anal maqsuda min isbaati rububiyyatihi subhanahu wa ta'ala ẹ̀ tí wọ́n gbà lérò pẹ̀lú fífi ìdẹ́dà rẹ̀ rinlẹ̀ mímọ́ fún ọlọ́wọ́ wọ́n ti rọ́ọ̀dì ní ìdá àlìkà àti kò nìkan lọ́ọ́ ti ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí nítorí balẹ̀rù pẹ̀lú ẹ̀ wọ́n wà lè ṣèlè láàrúbí aláwùjọ lè ìbàdà sí i òun náà ni pé láti fi dídá tó dá nǹkan yẹn láti fi ṣe ẹ̀rí lórí pẹ́ni tó dá nǹkan ló yẹ ká máa sìn lórí pọ́pá dandan ká máa sìn yín wahdahu lóhun nìkan ṣoṣo la sharika lah ẹni tí ò sì sọ̀rọ̀ nípa kan fún nígbà yẹ kó náà lọ́dẹ̀dà ilé ẹ̀dà tó ọlọ́run ọba yìí wọ́n ní alẹ́bí bẹ́ẹ̀ sì ni ìmọ̀lọ́kà tuntun nù rògbòbíyà rẹ̀ wọ́n ní alẹ́bí huwa tawhidul uluhiyya káwa máa mọ̀lọ́kà tuntun nù dẹ́dà rẹ̀ yẹn tí ń padà tọ́ka wa tí ká máa sin ọlọ́run kò là ń pè ní tawhidul uluhiyya ìsìlọ́ wọ́lọ́ anna al-insana aqarra bi tawhidul rububiyya tó bá jẹ́ pé ọmọ ẹ̀dẹ́ nìyà olóore gbogbo nǹkan ológun gbogbo nǹkan ní jíjẹ mímu rẹ̀ òun náà lọ́ba tí ń yé nǹkan òun lọ́ba tó lè pa nǹkan òun lọ́ba tí ń ṣètò lórí gbogbo nǹkan tó fi rògbò bí àárín lẹ̀ fọlọ́run bàbá yìí wọn lámì yóò kẹ́rù abisa ẹ̀dẹ̀ olóhìyà sẹ́ni ẹ wá ló wò fi ilẹ̀ fọlọ́run kó lọ́yẹ ká tó máa sìn. àwọn làmìyàkùn bíhi àìláliwájú ìsọ̀hìn tàbí pé ìjọ ti yẹ ọgbà fọlọ́ láàmú ọgbà kọlọ lọ dàgbà wọn gbà kọlọ ńkọlá mọ èrè jẹ mùsùlùmí torí pé ewu yẹn náà táwọn kékeré ojú ayé àti sọlá tí yóò sọ ọ di mùsùlùmí wọn gbà kọlọ lọ dá sọmọ lọ dá gbogbo nǹkan ṣùgbọ́n gbà wọn òfin ṣèjọ sí wọn sọ ọ di mùsùlùmí. tàbí ẹ̀kọ́ wa ló ń fẹ́ sí òun fẹ́ òun gbà kọlọ lọ́dà kan lọ́dà gbogbo ẹ̀dá òun ọmọ àtìgbó ti wo ohun tó ń bá rí yọni bẹ́ẹ̀ lọ́mẹ́kọ̀ mùsùlùmí ó lè ṣe bẹ́ẹ̀ jẹ́ mùsùlùmí. wọlé mu wà ṣídà ebi tẹ̀ tọkọlọ́ lọ kà sùn bali yakunu káfíra jà ṣídà yọni bẹ́ẹ̀ yọ jẹ́ káfíri aláìgbàgbọ́ já ṣídà lẹ́ni tí ń takọlọ́ wàhálà má sanata hajjá tó ànyìnbó fẹlẹ fásilẹ àtàlí insha allah ta'ala ilé ìwà ni tá a máa sọ̀rọ̀ lé ń bọ̀ wá lọ́dọ̀ wọn bá ìlẹ̀kẹ́ alábàfẹ́ lórí wípé pípa dandan mímọ̀ kọ́lọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ alálódé dà á ọ̀yẹ gbọ́sọ̀ di dandan fún wa láti pé ká mọ̀ fóun láàmà sí eléyìí ni àkòrí ètò ti pé a nàwọ́ gan insha allah ta'ala tọ́ba ti ọjọ́ mẹ́jọ tọ́lọ́ ń bá lọ sẹ́kù nínú tẹ̀mí tẹ̀mí àtẹnìkọ̀ kan wa tí a lò láyé àbí allah subhanahu wa ta'ala àwọn ìta àgọ́ yìí kọ́lá dàpọ̀ kojú wúlò fún wa láyé ní sàrẹ́ àtẹnìkọ̀ kan kìyàmù.

pé wọ́n tọ́ lábẹ́ òfin. ẹ̀sọ̀. pé ikú tó ń bẹ̀rẹ̀ pé nígbà tí wọ́n bá ti mọ̀ pé àwọn ìṣẹ̀kùn wọn kò lè ọkọ̀ tó lè ṣe. ẹlẹ́tọ̀ọ̀sì ó ní pé mo gbọ́ nínú ìbánisọ̀rọ̀ wa fún ọ̀rọ̀ àkókò àkọọ́lẹ̀ nípa wàhálà àwọn ṣe pé wáyà wa kọ́kọ́ wípé kí a mọ̀ sí àgbàlá ọwọ́ tálábẹ̀ṣẹ̀ àti ní ìlú ta wípé inú ìgbàlódé ọ̀rọ̀ pípé ìwáyà fún wa wá ó ṣe pé àbí wọn ti rí ọwọ́ méjì wọn máa ṣe ní ìlú méjì ẹ̀mẹ́ta mẹ́ta káwá ṣàlẹ̀ rẹ̀ pé orí náà tó bá bẹ̀ sí ìyá bí ọwọ́ òkú láti ọwọ́ rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ wọ́n sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ fàyàwọ́ tí ó kékeré ní ọ̀dà pàápàá jùlọ torí pé òfin ìlú ọ̀tàkùn. àkọ́kọ́ mọ̀ nǹkan kankan yìí pé òfin ọlọ́wọ́ bá bẹ̀rẹ̀. òfin ló ti wà òfin ọlọ́run wa ló sì léke gbogbo òfin òfin ọlọ́run wa lè wà tó fi ìlú ọwọ́ àtúnṣe pé òfin ìlú lè tako òfin tọ́lọ́ tó kó ọba ọlá kó lè sọ tọ́ dáwà ìlú tí ó sọ bá kápé ní òfin ẹ̀sìn ọjà wa níbò nílùú kan kọ́ lọ kan tó lọ ọ̀lú òkèèrè lọ wa gba ọ̀nà tó bá ti wa nínú ìṣòrí àkófin kẹkẹta fẹẹ ti dànù ní àkàtà fẹẹ ti dànù tó ẹnu máa pé nígbà tó ti di pé ọ̀rọ̀ ìlú ti wọ ọ nítorí káwọn fi òun wa lóko pẹ̀lú kọ́mọ́ yìí ti fi nǹkan mi àáka fún mùsùlùmí àáfún ní máa rí pé kò ṣe pẹ̀lẹ́ pẹ̀lú rẹ̀ àmọ́ ká pé nínú ẹ̀sìn ni kò sí nǹkan tá a fi ṣe kí ni o tá a fi tàtàkù rẹ̀ lópin ìgbà tí ọ̀pá ti ra ń tọ́ tako òfin ẹ̀sìn ọlọ́run wájú ọ̀la rẹ̀ kájú lọ sódà tó fi dórí àwọn tí wọ́n ṣiṣẹ́ yẹn onídàájọ́ ṣiṣẹ́ yẹn kankan ẹ̀kọ́ tọ́sí yẹn onídàájọ́ tó nípa ṣùgbọ́n àti àgbàkó tó yẹ ètò ìlú kí n ṣe ìyẹn ṣe pẹ̀lẹ́ ètò ọba ara wọ ètò ọba kó wọlé wọn ti rà wọlé tí wọlé rà tó tún tà kó ṣe kí ni o ọba wọn ra yẹn yóò tún tà tí ọba ti ṣe pírọ́blẹ́mù kankan ní orí rẹ̀ ṣùgbọ́n tọ́ba àwọn tó ṣòro wà bẹ́ẹ̀ wọ ẹsẹ mi tí ò ní sọ dúkìá rẹ di òfò fi ọwọ fún ọlọ́run tààrà rẹ lọ. nípa ọ̀rọ̀ àlùwọlá nípa ọ̀rọ̀ ọwọ́ fífọ yìí pé ànábì ó fi ọwọ́ ọ̀tún rẹ bí ó fi fọwọ́ àlàáfíà lẹ́ẹ̀mejì tàbí lẹ́ẹ̀mẹ́ta lẹ́yìn ayé tẹsẹ mú ọwọ́ àlàáfíà ayé ọmọwọ àlàáfíà yóò pọ tuntun lẹ́yìn ayé tẹwà fọwọ́ tó fọ ti àlàáfíà. ọlọ́run tààrà ẹgbà wa tó da sọ bẹ́ẹ̀ èmi ń bùkátà ẹgbà wa yẹn tọ́mọ máa sọ pé yọkọ̀kọ̀ fọ ọwọ́ yìí tí ìsọ̀rọ̀ apá ríálítì èyí tọ́pọ̀ tá à ń gbọ́ ni pé bọ́sàlà yẹ̀dẹ́ yìí yọ fọwọ́ rẹ̀ méjèèjì sàlàáta ọba àjẹ́ pé má rọ̀ tẹ́ẹ̀nì náà ni ọfọwọ́ rẹ̀ méjèèjì a gbọ́ pé ọkọ̀kọ̀fọ̀ ilé lọ́tọ̀ ọkọ̀kọ̀fọ̀ ilé lọ́tọ̀ títí báyìí nìyí so alimohimu tó jẹ́ èyí tí ó jẹ́ nínú àwọn sàwábì tó fẹsẹ̀ múlẹ̀ jù òun náà ni pé ọwọ́ méjèèjì wọn àáfọ̀ papọ̀ ní náà láàkọ́kọ́ pọ̀ náà tẹ́lẹ̀ àtẹ́ni kámánkókó náà àtúbọ̀ títí àlàáfíà lẹ́lẹ́kejì náà ọ̀tún méjìméjì lọ́fẹ́ sí àtẹ̀pẹ̀tọ̀ ọ̀fẹ́ sí náà mẹ́ta mẹ́ta báyìí èyí ò sì eléyìí tó ọfọ̀tẹ̀gá àlàáfíà náà lẹ́ẹ̀mẹ́ta tàbí iye òǹkà míì wà fún un náà lápẹ̀rẹ̀ àmọ́ pé kàfọ́ ìhì ọkọ̀kọ́ fọ àlìkáfọ́ pé ní sù rẹ̀ àgbàbẹ́ pẹ̀tọ́ á pé mo ìjẹ wa ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ lọ́sàlà yẹ̀dẹ́ yìí ẹ máa fura sí àwọn àdéhùn tó ti lọ wò ó nínú àlùwàlá méjì tó kojú ra gbàgbàgbàgbà nípa ọ̀rọ̀ àlùwàlá ní sọ́lá tí àwọn sọ̀hábì àwọn sọ̀hábà practice ẹ̀ rí pé wọ́n sọ wọ́n lo méjèèjì mùsànnà ni wọ́n lò papọ̀ lóyún àníṣe tó tọ́ba yẹn kí wọ́n á sọ pé ọwọ́ yìí ìtumọ̀ rẹ̀ ni pé ọrùn ọwọ́ ni làbùkátẹ̀ ṣùgbọ́n tẹ̀ mọ̀ pé tá a bá sọ pé yẹ́dù nínú èdè lárúbá láti di èékánná báyìí tí èdè ìka wọ́n pè yẹ́dù nínú èdè lárúbá wa ọgbọ́n tilẹ̀ jẹ́ fún kálukú náà tún ní orúkọ tiẹ̀ tí ń jẹ́ tó eléyìí a máa jẹ́ àlìkàfò nínú ìtọ́ gbajúmọ̀ náà rọ̀ anígbòrò anígbòrò náà so eléyìí jẹ́ àlìmẹ́rù pàpàdé eléyìí jẹ́ àlìhàtò bọ́ńdọ̀ apálẹ́lẹ́ apáni so àtẹlẹwọ́ máa ràn ọwọ́ wa eléyìí tó sáyé pé yẹn ni wọ́n bá sọ pé ń bẹ tó wà bùkátà kàtẹ́kì ni ò ọwọ́ wa báyìí ibi àtẹ́lẹwọ́ tá a ti fọ̀ lákọ̀ọ́kọ́ náà láti fọ̀ wá láti tún yọmọ níka rẹ̀ wá síbi ìgúnpá báyìí láàfọ̀ lẹ́ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ méjì gẹ́gẹ́ bí àwọn ìgbà wa ti gbé wáyé Allahu ta'ala a'la wa a'la now number two wàlẹ́kùn sọ̀rọ̀ sọ̀rọ̀ àbá sọ̀rọ̀ náà. Thank you èmi ọ̀gbọ́n rí sí ìbáṣe kó ṣe sọ́ọ̀lì wọ́n ní àwọn èèyàn bíi orúkọ wọ́n bá sọ orúkọ ọmọ wọn ó fi kọ̀ yé pàṣẹ wọ́n ti fi ìmáàmù sí i bóyá àwọn náà fi sí lásán ni iye sorúkọ ìdí báyìí iye ti orúkọ rárá bóyá wọ́n níran kan rí lọ́dọ̀ ọlọ́run fi tọ́ ọmọ yìí àwọn ó sì ti ṣe pé yóò kú sáájú wọn ìdí báyìí so wọ́n ní ìmáàmù ní báwọn ọ̀nà kan pé kó di ìmáàmù lọ́la tọ́ba wọ lọ́wọ́ bá olè rí rẹ̀ tọ́ba ti wọ lọ́wọ́ lè má rí bẹ́ẹ̀ bí kéèyàn ó sọ fóun bímọ wá sọmọ ní dókítà lọ́yà àbí bẹ́ẹ̀ kọ́ ni fọ́mọ múra ti sọ yóò múra ti tó àti pé gbogbo àwọn kan wọ̀nyẹn jẹ́ aṣọ àbẹ̀ àwọn nǹkan tọ́ba ti tóbi tó tóbi báwọn ó lè jẹ́ ẹ̀sán fọmọ tí ò ní kan pé àtúrọ̀ bàbá mi ti pè mí ní ìmáàmù ìmáàmù máa mú níbi kí lágbọ̀dọ̀ fi ìmọ̀ kí lọ́kàn máa mú pẹ̀lú ọ̀tá sọ ẹ́ tó ká sọ̀rọ̀ gbogbo àwọn tó fi hàn ikpe mọ́ ti nǹkan tó ṣe pé yọ padà bọ́ wọn padà di nígbà tá a ṣe àwọn akọ̀rí kọ́ káàkiri ṣé ẹ̀kọ́ tọ́yé wá ń gbà yẹn láti ọ̀yọ́ tó náà àlefa gàdá mi jọ ọmọ gàdá yẹn la yẹn la la la yẹn la la yẹn. tọ́ta wí bẹ́ẹ̀ àbá ni mi fún ẹ ní mùkádàmù mi fún ẹ ní mùkádàmù lónìí mi fún ẹ ní mùkádàmù láti jẹ ọmọ akọni mùkádàmù. ẹni sẹ́yìn náà mọ̀ ẹni sẹ́yìn mọ̀ wọ́n bá kọ́ni mùkádàmù láti bá yẹn. bàbá alákọ̀ọ́kọ́ tó orúkọ ọmọ làpẹ́ mùkádàmù mùkádàmù lágbájá mùkádàmù lágbájá kí wọ́n tún mọ orúkọ ẹnití gbogbo àwọn baba alágbẹ̀dẹ wà wọ́n mọ wọn mẹ́ni gádà náà lè lórí tó ọlọ́run bá kó sọ̀rọ̀ wà ká sọ̀rọ̀ àti gbogbo àwọn kan wọ̀nyí ká sọ orúkọ ọmọ tá a bá fẹ́ sọ tá a bá ní kú níyà bàbá alágbájá tá a fẹ́ kọjẹ́ àlejò kúkú ẹ̀fọ́ Abdullahi lórúkọ afáwọ̀ Abubakar wọ́n ti ń pè ní Abubakar wọ́n tún pè ní kíni Siddiq lákọ̀ọ́bù rẹ̀ ní Siddiq alajẹ rẹ onisibieku adakpe rẹ ní abubakar baba alágbájá wọn ní adakpe tó sẹ̀ríà islam ọ̀tá kò bí yẹn pé láti gbàtẹ́ bímọ ẹ̀fọn ọmọ ní orúkọ kan ẹ wá tún fi lákọ̀bù àdínkù o ẹsẹ̀ ti fún ọ̀tàbùrú àtọ̀kùnrin àtọ̀kùnrin lọ́kùnrin ara ẹ̀ náà ṣùgbọ́n ká ló máa sọ pé imam khatib khalifa amir amirul mu'minin kiri kana kana ni da fa da sura da shi Allah ta'ala alim nam aya number 3 na'am baba na'am baba na'am ana ite suru ite ko ti baba da na'am ayo ok ni ní abímọ àwọn afọmọ ní Hamza lápẹẹrẹ a sì mọ̀ pé aṣáájú takuntakun ní ẹni tó kọ́kọ́ jẹ́ orúkọ yẹn nínú ẹ̀sìn òun náà ni aṣáájú lọ́kùnrin tí ń jẹ́ Hamza yẹn wọ́n ní bébí ọmọ yẹn tá a wá bí wọn táwa máa pè ní Sayyidina Hamza kò ní ìdíkà ti Sayyidina kàkà sọ̀rọ̀ rẹ̀ àbùkátà rẹ̀ pẹ̀pẹ̀ Hamza Hamza ni tòtá bá ń sọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú aṣáájú kùnrin yẹn láàmú sọ pé a wọn náà gbìyànjú o kọ ọjà gẹ́gẹ́ bí aṣáájú kùnrin tọ́jọ́ fẹ́ yé du àwọn ṣùhàdá nínú àlùjánnà náà. tàwọn ṣe hamza bọ́lá àti mọ̀tọ́lì. bọ́ọ̀lù àwọn tètè ni wọ́n sọ parí ibi tí ìlú ẹ̀rí kó nínú ẹ̀sìn àtàlàyé torí ẹ̀ láti máa sọ fún wa pé àwọn ọmọ wa tá a fẹ́ sorúkọ ẹ jẹ́ àwọn ẹni ká sọ títí pé mọ́tà ń wá tuntun wá tuntun ń wá ẹ wà rí oríṣiríṣi àwọn orúkọ ẹlòmíràn pé fìlì ẹjọ́ jẹ́ pé àwọn orúkọ kan tá a sọ àwọn ọmọ wa tí ọba ti jẹ́ orúkọ ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá kọjú orúkọ àwọn tó ti fi wọ́n jẹ́ ẹni rẹ̀ táwọn ọmọ wa máa padà béèrè pé jáde mi àbú mi kí ni ìtumọ̀ orúkọ yìí tá a wá sọ ìtumọ̀ ẹ̀fọ́ tó bá ní ìtumọ̀ ní èdè wa tí ọba wa ní ìtumọ̀ àwọn àtọ́ á béèrè pé dákun tálẹ́ńtọ́ kọ́kọ́ jẹ́ bẹ́ẹ̀ kí ni ìdí tẹ́ fi sọ mí lórúkọ yìí ká wá lè mú ìtàn ẹni ká lè mú wa kọ́ ọmọ wa náà lè ní sáà báwo lòun náà ti fẹ́ dàbẹ́ pé aràn kan dáadáa lọ́dọ̀ irú gbìyànjú tẹ́ni iṣẹ́ wọn náà lè ṣe kíni o kò lè rírú ẹ̀ sí tó kí o lè ṣe kíni o kò lè jẹ tí ó rọrùn o lè léyìn tó kọ́nà wọn bá kọ́ wọlé agbára tó kú rẹ̀ kó sànù fún wa ọlọ́run yàrá rẹ̀ náà wàhálì bọ̀ sọ̀rọ̀ bọ̀ Halima lórúkọ onísùúrù lóbìnrin ìdílé abúlépo wọn ìgbèríko wọn ìlú wọn ààyè wọn níjẹ sáàdì tàbí ìtàbí ti orúkọ wọn halima tọjẹ ti sáàdì yá àmọ́ sàdíà làwọn máa ń sọ àbí ẹ̀kọ́ yá sàdíà sáàdù látara sáàdù ni o sáàdì yù ọkùnrin sáàdì yá ntọ́ wá láti ìdílé sáàdù tàbí ìran sáàdù tàbí nígbèríko ti jẹ sáàdì. Kò sí báyìí. tó kí l'orúkọ tá a sọ Halima l'orúkọ tá a sọ ìpìlẹ̀ nù bẹ́ẹ̀ náà ni Umar àwọn yóò sọ Faruq orúkọ gángan tiẹ̀ nípìlẹ̀ ní kíni o Umar tó tẹ bá fi kúníyà rẹ̀ náà ti wọ́n fi àbí ẹ̀ lákọ̀bù rẹ̀ náà ti pé Al-Faruq àwọn ọ̀gá lọ́wọ́ ọba ìlẹ́kẹ́ ló ti ọmọ náà lọ́mọ tó náà máa ti òpin láàrin wa àti bó ṣe rí Tẹ̀rí ah, wọ́n ní gẹ́gẹ́ báwọn ti mọ̀ yìí ká sọmọ ní Fátíhà wọ́n ní ọ̀dà lágbègbè pé bàbá jẹ́ kólùkọ́ sọ̀rọ̀ àlùkò àlàlà àti kíni o àsọmọ lágbègbè pé àwọn èèyàn wọn ò má fẹ́ rárá lẹ́yìn ìgbà tí wọ́n bá ti fẹ́ kí inú àlùkò àni wọ́n pè sọ ọ̀ka sọ́rọ́ tó lè fà á sí ha wọ́n bá ti di bí orúkọ kíni wọ́n máa ń pè é sí àbí kílẹ̀ máa ń pè é ya béèdìà kristian báwo sọ wà ní kristian ni sínú orúkọ kristian náà orúkọ mùsùlùmí ni. Ah, ah, ẹ ṣe sùúrù ẹ má kánjú tẹ̀lé báyìí nìsí. tó a rí wípé agbègbè yìí kí mùsùlùmí ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọ́wọ́ pé èèyàn sọ orúkọ pé sápánná lòun kà fẹ́ sọ orúkọ ọmọ òun bẹ̀gẹ́dì nàbọ̀ pẹ̀lú kéèyàn kójú kò gbé báyọ̀ orúkọ sóra òsórúkọ sóra pé àtìdé olùwàkọ́bí ọmọ tó bí lọ́ba ní ilé ìdí fàtíhà ìtọ́ mò ń kúlẹ̀ àkọ́kọ́ tí mo bí mọ́ o àkọ́bí rẹ o fàtíhà olóṣìdè gẹ́gẹ́ bí sọ́lọ́sẹ̀ fàtíhà ti jẹ́ àtìdè gbogbo súwárù tó tẹ̀lé ìtumọ̀ ẹ̀tọ́ gbalérò náà nípa kọ́ ni tó dé báyìí nìsí àkọ́bí tó ń pétọ̀ ilé ìjà àkọ́kọ́ o kọ́ mọ́ ní lórí rẹ̀ àjẹpẹ́tọ̀ sọ lásán náà ẹlòmíín bẹ́ẹ̀ tí èsì pé bọ́yá torí bẹ́ẹ̀ ló fi sorúkọ ọmọ rẹ̀ tí èsì bẹ́ẹ̀ rárá irú bàbá kan bàbá yẹn bẹ́ẹ̀ ládọ̀dọ̀ bàbá yẹn ti kú wọ́n gbé ìyàwó bàbá yẹn dáwà lórí ìgbà yẹn ìyàwó lọ bí wọ́n bá ní wọ́n ṣe ti abẹ́ bàbá yẹn ah ọmọ òun àbí ìyàwó òun kò lè bímọ kò ní bímọ pẹ̀lú abẹ́ alibarika la fatia ìyàwó òun bí rọrùn ó sì bí rọrùn wọ́n bá sọ ọmọ fatia bàbá fatia bàbá fatia ó sì gbajúmọ̀ dára gbèlè baálẹ̀ yẹn gbèlè baálẹ̀ sádọ̀ kan yẹn níbi kòtò kárúkọ tó bọ́ sí orí títì kòtò yẹn ẹlòmí ìbẹ̀ tó ti pé condition ló ṣe kí ni o lọ́ba wà fún tòótọ́ ẹ pé sápánálì yẹn wòye a sọ pé kò sàbùrù àwọn ká pé torí fásitì àjẹ tó látọ̀ fásitì àjẹ bẹ́ẹ̀ a sọ pé kọjá tòun á ní káwùsàrù orúkọ nǹkan ní jẹ́ káwùsàrù fún rẹ̀ káwùsàrù yẹn orúkọ kan ní jẹ́bẹ̀ ṣé èló ṣe ilé tó ti pọ̀ jù gan béèyàn bá sọ gan ìrídìí akọlọ́ba wá abẹ́yìn ọ̀rọ̀kùnrin fi ń jẹ́ káwùsà lò ẹ̀rọ yín kan jẹ́bẹ̀ àdúgbò ẹ̀ pẹ̀lú àwọn tó wá pé káwùsàrà wọ́n ti rò pé káwùsàrà tù ní káwùsàrù lásán sì ni káwùsàrù lásán kò sí tù bẹ́ẹ̀ kò sí tù kankan bẹ́ẹ̀ káwùsàrù ni ṣùgbọ́n iná àtọ̀ ìdákàlẹ̀ káwùsàrọ̀ rọ́ọ̀ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbọ́ yẹ pé àtàyè mọ̀fọ́rọ́lù lọ́wọ́ àbẹ́ àwọn yàrá ti gbé bàbí káwùsàrà tó lè tọ́ba di káwùsàrà káwùsàrà káwùsàrà tọ́yẹ pa fẹ́ẹ́ pèpìlẹ̀ tí o ti kan wájú ẹ̀ tí o ti kan lẹ́yìn káwùsàrù bàbá fẹ́ gbogbo ẹnu pé. tán oore tó pọ̀ oníjẹlẹ̀ Yusuf ẹ̀ ti mọ̀ orúkọ gàgà lọ́wọ́ ànẹ́bí Yusuf lọ́lọ́ọ̀ orúkọ rẹ̀ sọ Yusuf hóòdù ànábì hóòdù ọlọ́run náà ti àwọn áàdù ọlọ́run forúkọ ẹ̀ sọ dídí sórọ̀ abẹ́ẹ̀kọ́ ni àárín wọn bẹ́ẹ̀ tó pọ̀ sọ́dọ̀tún muhammadu náà bẹ́ẹ̀ náà kúrò ní káàsọ pé táwa ní sọ táà lè sọ muhammadu á sọ muhammadu kí ló tà sí ní sọ sotira yìí ti lukumanu bẹ́nu alẹ́ nínú sórọ̀ lukumanu bẹ́nu alukur'an tọ́jà pẹ́ ní ní lukumanu yẹn nítorí ẹ̀ka sọ́pọ̀ àwa ní sọ lukumanu pé orúkọ sórọ̀ ní rárá sotira yìí ti sọ́rọ́tù Yunus náà wà táwọn àtúrí ẹ̀fà àní ṣe kíni o àní sọ ni rárá o máa sọ sọ́rọ́tù Mariam wà látòrí ẹ̀fà àní sọrúkọ ọmọ tí ń jẹ́ Mariam rárá sọ sọ́rọ́tù Ibrahim gbogbo ìwọ́n ti ń wí o ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nítorí pé bóyá orúkọ sọ́rọ̀ wa jẹ́ bẹ́ẹ̀ pàtó ti jẹ́ báwọn èèyàn ni wọ́n jẹ ọgbà ọ̀rọ̀ wọn ni ọlọ́run fi ló fi lọ́ sọ orúkọ yẹn nígbà tọ́lọ́run ti sọ bẹ́ẹ̀ kò túmọ̀ fà lè sọ orúkọ gbàgbà fúnra rẹ̀ tó ti yọ báyìí ṣùgbọ́n náà bá kó lé wa fún ní ìbẹ̀rù rẹ̀ ó sì lè wa fún ní àgbèrè rẹ̀ lẹ́yìn. wọ́n láwọn èèyàn sọ fún ha yá sí iye òsì ní orúkọ táwọn sọ. àfọ̀mọ́ oríṣiríṣi lórúkọ táwọn èèyàn sọ bàbá ìkíláàsì oríṣiríṣi iná mú mú ẹni tó fi tẹ rẹ̀ wojú rere ọlọ́run. Ah, ọ̀rọ̀ béèrè tí bàbá béèrè ẹja gbọ́ o wọ́n ní ṣe báwọn àfáà kan ní gbé jáde wọ́n ní ṣe wọn ò mọ ìtumọ̀ rẹ̀ dàbí kí ló dáhùn fi ń ṣe bẹ́ẹ̀ bísínẹ́sì làwọn wà bàbá bàbá bísínẹ́sì ni ìyá bàbá bísínẹ́sì ni ọjọ́ yìí gbogbo wa bísínẹ́sì ni ah. inú ìlú ìlà bàbá tọmọ ti sọ pé òun o orúkọ oníbọ́ọ̀lù kan ló wọ́n sọ orúkọ ọmọ ògbọ́ mùsùlùmí ló fẹ́ sorúkọ kékeré òun àti bàbá rẹ̀ wọ́n ti kọ̀yìn síra wọn ó ní bàbá ẹ pé àwọn àfa àti èmi o orúkọ ẹni báyìí ti sọ̀rọ̀ ó ti pè àwọn àfa sọ́dọ̀ tiẹ̀ kò sí kọ́mọ lọ́dọ̀ bàbá bàbá náà pa àwọn àfa lókè lókè lókè kínní kan ẹ bàbá náà ti pè àwọn èèyàn tiẹ̀ wọ́n sorúkọ. ká ma bii bí táwọn fi ti rú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti ń ṣẹlẹ̀ ṣebí inú àdúgbò yìí náà làwà bàbá tẹ́ bá jẹ́ pé gbogbo ẹ̀ bá jìnnà inú àdúgbò yìí náà nílé ọmọ owó bíbà yìí náà ni àbdùlàbí ìbè ọmọ owó yìí ṣe ń tàbí ìdúmọ̀ ìṣẹ̀lẹ̀ àti kí ló kọ àkọ́bí rẹ̀ wọn sọ sọ pé kò sórúkọ odidi tàbí bá anabi sọsọlá gbé kó odidi ọdún mẹ́wàá àfọ wàá mọ àfọ mọ pé nìkan bẹ tó bá anabi sọsọlá gbé kó odidi ọdún mẹ́wàá ó sì ń jẹ àfa àlàyé nínú àwùjọ ó wá ní òtorúkọ rẹ bí àná sùn lọ́wọ́ àwọn onígbàgbé. bàbá mi ẹ wá ń béèrè lọ́wọ́ mi ní ìsìn pé ṣe báwọn àfa àkànni ṣé wọn mọ ìtumọ̀ rẹ̀ èyí tó fojú hàn dáadáa báyìí tó dórúkọ ẹ̀sìn gangan téèyàn jẹ́ títà àdéjẹ́ tí wọ́n sọ bí ó sì àwọn gba kéèyàn ti bẹ́ẹ̀ bá mi wọ́n gba kéèyàn ti bẹ́ẹ̀ ti fi yẹn. ájì tọ́ hírò náà á wá síbẹ̀ wọ́n á ń pè é ń bè àwọn tí wọ́n lórúkọ náà ti ń ja kùtùkùtù ẹ̀ sábà wa sọ ntọ́sá wà ní ẹ̀ sábà wa sọ àwọn alámọ́tà ẹ̀ sábà wa sọ nígbà tí ájì tọ́ hírò débẹ̀ wọ́n á tẹ̀sẹ̀ yẹn ní à sábẹ́ tó bá nàbí ìgbèkùn ti láì ní tí ó fi gbàtẹ́ yìí. tẹ bá sọ báyìí wọn lè gbé wọn sì gbéraga wọn ti gbá kan wọn ní àwọn ìjọba kan kankan sẹ́yìn ọ̀rọ̀ yẹn ní bẹńlẹ yìí oní òsánẹsì oní ànásù lọwà ẹ káwọn tó ní gan agbẹtọ ọ ẹ gbọ́ báyìí níta lọ sọ bẹyìn ọmọ nu ẹ máa lọ sọ àwọn orúkọ kan tí òsì ń tòsí náà wọn pa ànásù lọwà ọ ẹgbẹ wọn mẹ́rin orúkọ wọn nù sẹlómi náà bá fẹ́ sọ ọ lè fẹ́ pé kó kò sí ti dáná so. ànásù ni ọ̀yà mọ́ sọ onígbàgbé ọjẹ́ kọ́ mọ̀rẹ́ ọmọ gbàgbé ṣe wà wà lọ́ọ̀lì yóò mọ̀ gbọ́ mi jẹ́ lójú èèyàn táàbọ̀ bá ti mọ orú sí bí ọmọ ẹni tó bá nàbí ìgbèkú dìbí ọdún tó wá orúkọ rẹ̀ wà tó bá bá wọn pè báyìí anasu bẹ́ẹ̀ anasu anisu tẹ́ ẹ bá sọ ọmọ bẹ́ẹ̀ ẹni téèyàn bá nájú ni anisu wọ́n sọ pé alikitaabu hó anisu insan tírà ìwé olùbánájú ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni anisu ń bẹ ní orúkọ ní orúkọ bẹ́ẹ̀ yẹn náà pé anisu onaisu náà wà anasu kékeré ni onaisu anisu. náà àhán bẹ́ẹ̀ ni kí à kọ́ ṣọ́ọ̀tì ẹ̀. wọ́n fa wọ́n fa wọ́n fa fa gùn àní ì àmì ìsìn so olùbánajú àní ìsìn èèyàn lẹni téèyàn bánajú. sí báyìí tó bó ṣe rí nìyẹn wọn ẹni mẹ question tá a gbà ó sì fi ṣé mo gba nọ́mbà àtọ̀dọ̀ tiẹ̀ náà ọ̀yà. náà. ayé ọlọ́kọ̀ rẹ̀ lọ. nípa nígbà tí ẹni sọ̀rọ̀ lọ́wọ́ àwọn ọ̀sẹ̀ tí ìlú tẹ̀sí wọ́n akọ́tò ọmọ náà fà iná. lákòókò náà ni pé tí bàbá yìí ló ti wà láti máa yẹ kó tó pé ẹ̀sìn ló ti wọ̀ ìṣẹ̀lẹ̀ sí kó tẹ̀lé wà ìlànà ká ní ìgbìmọ̀ tó dé ìyá náà kọ́ ni. ẹlẹ́ẹ̀kejì lọ́jà yìí ó ní pé ẹ̀kọ́ tó gbọ́ yé pé ìyá náà kó jáde ní ọkọ méjì. náà ó ti mọ́ ọ náà fẹ́ àlẹ́ ìgbàlódé pé táwọn ọkọ méjèèjì lẹ́yìn ìyára wa ti sí ọmọ fún bẹ́ẹ̀. wọ́n lè fọwọ́ lọ sí wọn tó bá wá níbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ní ìgbẹ́sẹ̀lẹ́ mo sì wọlé ọkọ aláṣọ nínú gbọ́yọ̀ olórí mẹ́ta àwọn kò fẹ́ ní ìyá ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta. alákọ̀ọ́kọ́ alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ wárakọ̀tọ̀ ọmọ náà fàlẹ̀ wárakọ̀tọ̀ tí ó ń sọ wípé nàmúsù jìbìrìlù tó wá bá Musa jọ kìíní àná òun náà ni ó yọjú sí anabi sallallahu alaihi wasallam oníbèrè wa béèrè wípé ṣé láti ọdún ọjọ́ ayé anabi Musa náà lẹni yìí bí ìkú ni àbí báwo àbọ̀kà mi kan ìtọ́jú ni bọ́kà mi torí pé bẹnu nẹ́sùn hadithi pé wọ̀kánà yẹ́kítúbù ọjẹ́ni tí máa ń kọ Injil bíl àbùrọ̀ níyà pẹ̀lú èdè yíbírú ètí ń bẹ láàrin Musa àti ẹyinsa yìí máa fi ọ̀nà kékeré ẹ̀ wòye àwọn ànábì tó ti wá lẹ́yìn rẹ̀ ni àwọn tó ti wá lẹ́yìn ànábì Musa kó tó kan ẹyinsa ó ti gan nínú sọ́ọ̀tù dákọ̀rọ̀ àdìrí alam tara ila al-mala'i min bani Isra'ila min ba'di Musa idh qalu li nabiyyin lahum ib'ath lana malikan nuqatil fi òṣèlè nígbà tí wọ́n sọ fún ànábì Musa tí wọ́n sọ fún ànábì wọn lẹ́yìn ànábì Musa wọ́n sọ fún ànábì wọn lẹ́yìn ànábì Musa pé báwa bí Ọlọ́run gbogbo ọba dìde fún wa nígbà tí ìtàwọn pé ọ̀rọ̀ sọ olùkà ti jàlóòtù Gòláyátì yẹn Dàwùdù ló ti pa jàlóòtù mo rò pé abáyé nìsín ànábì kan bẹ ṣáájú Dàwùdù náà nìyẹn o torí pé ànábì kan ni wọ́n bẹ̀ẹ́ wípé kọ́ bá sọ kọ́ bá tọrọ lọ́dọ̀ ọlọ́run pé kó gbé ọba dìde fáwọn dàúdù sì wà lẹ́ni kékeré tó fi pa jàlúùdù ó túmọ̀ yìí pé àníwá àwọn ànábì tó wá lẹ́yìn ànábì Musa ní ta ni dàúdù tàbá sọ pé dàúdù wá tó bá pé ta Suleiman tọjọ́ ọmọ rẹ̀ náà lábẹ́ rẹ̀ náà ni Yahya Zakariya Yahya àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ànábì pọ̀ dípò bá sọ pé sẹ́ni yẹn ń bẹ látàkìkò yẹn tó fi wá dájú wà ànábì sallallahu alaihi wasallam rárá bíi kí wọ́n sọ fún àwọn náà ní ìsìn tọ́nà òjíṣẹ́ sáwọn ọjọ́ ní ọ̀rọ̀ àbí ọ̀rọ̀ òjíṣẹ́ sí káwá sọ pọ́nrán wọn kí n sọ pọ́nrán tẹ́ ẹ bá bí lọ mi ká sọ pé ṣé mo ti ń bẹ látàyè nóòrò ni títí dásìkò yìí rárá ọlọ́ni wọ́n kẹ̀dọ̀ àlékè jọ àìnáàbọ̀ nǹkan mọ̀tàn wá sọ̀tọ̀ báyìí láti ẹ̀yìn ìjọ àlùkùnmá ìsìláàmù ní ìjọ tó dúró déédéé ní tẹ̀kúnù ṣùhàdá àìlànà wọn náà ò lè máa fi ti olùjẹ́rìí lórí àwọn èèyàn wọn tó bá dẹ̀ ṣe àmọ́ lóòpin ànábì nù àlè sẹlẹ̀ tó sẹlẹ̀ èso òjíṣẹ́ fáwọn èèyàn rẹ̀ yóò lòjíṣẹ́ tọ́ ẹ̀yin ẹ̀yin rẹ̀ sójú sẹ́wọ́n ni rárá o ìrẹ̀ náà kí lẹ́lẹ́rìí rẹ̀ tó sọ fún ọtí sẹ́yìn oníjọ Muhammadu ni sallallahu alaihi wasallam. ìjọ àlùkò mọ́ jẹ́rìí torí bọ́lọ̀ ti lájẹ́rìí torí pé gbogbo ẹ̀ lọ́lọ́ ti kọ́ sínú tí a fún wa tá a ti rí tá a ti kà tá a sì ní gbàgbọ́ sí. tó ẹlẹ́ẹ̀kejì pé ìyàwó akọ̀déjà bẹ́ẹ̀ ni ó ti bímọ ó ti fọ́kọ méjì ó ti bímọ fún wa ó sì tún wá bí ọmọ mélòó fáni sọ́lá ọmọ bíi mẹ́fà mẹ́fà nìyí sọ́lá iwájú ilé tóbìnrin méjì ìwọlé ọkọ sọ pé méjì mẹ́ta ni ṣètọ́nù ní bá wọn ṣeré ṣètọ́nù ni wọ́n jọ ń sọ̀rọ̀ wọ́n jọ ń gbìmọ̀ràn wọ́n jọ ń ṣàdéhùn ọlọ́ni aṣ-ṣaytanu ya'idukumul faqra ṣètọ́nù ní bá yín ṣàdéhùn òsì bí a ọmọ bẹ́ẹ̀rẹ̀ bẹ́ẹ̀rẹ̀ wa ya'murukum bil fahsha yóò máa pa yín láti ẹ̀wà àbàjẹ́ wallahu ya'idukum maghfiratan minhu wa fadla àdéhùn ọlọ́run tó bá yín ti òun náà ni àforíjì àti ìkẹ́ ọlá tó pọ̀ Islam kò fi àlà sí ọmọ bíbí ìwọ ni kéèyàn fi àlà sí ọmọ bíbí nínú Islam wa bí mo ti bí ó tó wáyé ọlọ́run ọba ilé kíọ́lá ó ní wàlá àtàkùn tó lé àwọn ìlàjàkùn ọ̀ṣì ẹ̀ta ìmúláàkè níbo mi mí ìmúláàkè ẹ má pa àwọn ọmọ yín torí bẹ́ẹ̀ pa yóò sì torí ó sì láàmú ọ̀nà àlùjókòkò wọ ìyá ìntẹ̀ ìjẹtẹ̀ mu ètẹ̀ ilẹ̀ ń kó àwa là ń gbé fún yín ìntẹ̀ àwọn ọmọ yẹn náà jẹ ọlọ́run ló ń wù wọ́n sí fún wa lẹ́tà bẹ́ẹ̀rù sí tí àgbà bá kán yàn lágbọ̀ òjijì gẹ́gẹ́ bí mi ṣe máa ń sọ wọn wá pé tọ ọ̀rọ̀ lórí bó ṣe rí bàbá lọ́lọ́ yìí o àwọn àbúrò rẹ mẹ́ta ìwọ ló kún ọ sọ́dọ̀ o á sì kí wọn ọlọ́run dà sọ́wọ́ ẹ̀ tó kún ọ sọ́dọ̀ èmi fẹ́ máa lọ sí ibi sẹ́mi tí máa máa máa fẹ́ mo fẹ́ kó nílùú yìí àrísìkì tí ó kù lọ bàbá wọn yóò máa tẹ̀lé lọ bí ti bá lọ owó tí ẹ bàbá yẹn ò lè fi dájọ́. ọlọ́wọ́n ọba lọ́ba ti ṣe àìsí gbàrúgbù bí yẹ ọlọ́wọ́n ọba tó pé àgbàbò lọ́dà wa tó ní agbára lórí àti kẹwàá láti ṣàánú wa láti ṣùgbà wa fún gbogbo dáńfẹ́ òun náà ní gbogbo eléyìí. àti ìmọ̀ràn ẹyọ kan tí wọ́n bì í ta ló sọ fún ọ kó lè tọ́ ẹnu ara rẹ tó lè bọ́ ni gbọ́dọ̀ ọba lọ́ba ti bọ́ ni téèyàn bá wo táǹtì wàhálà táǹtì lórí iṣẹ́ lónìí ẹlòmíì ṣe kọ̀ yọ ọ́ tába wá wo tába bọ́ síta tá a tajà lónìí ẹ àwòye tó jẹ́ èrè táàtà bọ́yé rí ọjà tẹ́lómi ìta lónìí bọ́yá ten thousand o lè tajà one million naira o ṣùgbọ́n profit orí rẹ̀ wá jẹ́ ten thousand ten thousand naira yìí tẹ́ bá wá wò lẹ́gbẹ̀ẹ́ bùkátà tó gbọ́ lọ́jọ́ yẹn bóyá bùkátà twenty thousand lọ́gbọ́ yóò ti máa rọrùn business yẹn kò sì ní yóò ti àwọn tuntun máa lékún yóò máa gbé kò yé mi má kò yé mi tà mo ń náwó náà mo ń náwó bò ní kíní ìṣerí wọlé àánú ọlọ́run lárí jẹ bẹ́ẹ̀ àánú ọlọ́run so àwòkọ́ṣe rere ti ń bẹ lára àwọn obìnrin òun nìyẹn lára àwọn àyà yẹn kọ́ lọ́nkọ́ bá ṣe dáadáa fún wọn táwọn tá a jó obìnrin ẹ̀sìn jẹ́ amójútó tá a ti àwọ̀ ọ̀dà gẹ́gẹ́ bíi táwọn tọ̀hún yẹ o yóò bí ma mẹ́ta méjì ọ̀rẹ́ àlejò rẹ̀ ìyọ̀kan náà ní ọgbọ́n nù wọn ẹ̀ jẹ́ tá a ṣe Islam kò fi ààlà sí ọmọ bíbí ọ̀pàlà sọmọ bíbí oníkálukú wa ká wá ní àwọn iṣẹ́ tó dára tó rẹwà lọ́wọ́ tá a gbára lé Ọlọ́run tá a lò sẹ́ni sábàbí tá tọ́jú àwọn ọmọ yẹn ni kéṣe ìsìlámù sọ fún ọ kọ́kọ́ sọ pé ah, ọlọ́run ní tọ́jú ọmọ ọlọ́run ní ti tọ́jú ìyàwó sẹ́mi náà lè dára mi bọ́ tó ní ìdíjọ́ àtijọ́ bá rí ààyè nílò ọbí fẹ́ o ọ̀fẹ́ fẹ́ wọ ìfẹ́ wọn náà gbọ́tọ́ láì gbé wọn náà ẹ wá pé mẹ́rin lé ètò ìdíṣẹ́lẹ̀ àwùjọ nìyẹn o ó nífẹ̀ẹ́ rẹ̀ lọ́wọ́ lẹ́ni tó gbára lé ọlọ́run kì í ṣiṣẹ́ náà gbára lé o pé ọ́ọ̀. Ah, o lókùrùgbà tíṣẹ́ bẹ tọ́jú yín a ọtí dàbí ẹ̀kọ́ ti gbára lé ìṣègbà ọlọ́run lọ́ọ́ gbára lé ọwọ́ àmúṣẹ́ ní sábàbí ọlọ́run ní ọ̀rọ̀ ọlọ́rọ̀ iṣẹ́ yìí ò lè gbó wọlé ọlọ́run ló lè gbó mọ́ wọlé. ọlọ́run bá kọ́ sànù fún wa rẹ̀ lẹ́kẹ̀ta

gbadimọ́ọ̀sì èyí tó súnmọ́ ní gbàdámọ́sì tó jẹ́ ní ti àwa ń kọ́ ní lárúbáwá bidmars tó ni báyìí ní ti tó tọ́wá ni lárúbáwá ò ní gbà ò ní gbì nínú èdè báà ni wọ́n ń kọ́ tó jẹ́ ní ti tọ́wá pé lárúbáwá lọ wá ní àkọ́kọ́ ní tọ́ba jẹ́ pé àwa fẹ́ pèlédè wa àníṣọ́ dèbì bí tílábà mi náà wí náà láti kí ni o láàrú tòdí báyìí nìsín èyí tó súnmọ́ jù ní orúkọ yẹn nìkan jẹ́ pé orúkọ Yorùbá tí wọ́n máa ń kọ́ ní bìdìmọ́ ọlọ́run tó lálẹ́ bàbá ní sáàni ẹlẹ́ẹ̀kejì náà ń pè bẹ́ẹ̀ ẹ̀yẹn sáàni ẹlẹ́ẹ̀kejì awọ́lù lálákọ̀ọ́kọ́ sáàni ẹlẹ́ẹ̀kejì sáàlìdù ẹlẹ́ẹ̀kẹta rọ́bíù gbogbo orúkọ yẹn náà làwọn èèyàn sọ abẹ́ ni ẹ̀kẹrin sáàdìsù ilé ẹ̀kẹfà bẹ́yẹ kẹfà tọ́ba ṣe bá fi lé sí i sáàbìmù ẹ̀keje sáàbìmù ilé ẹ̀kẹjọ tàbí ẹ̀kẹjọ èèyàn so sáàbìmù ẹ̀kẹsàn áṣírù yàtọ̀ sí áṣírù áṣírù pẹ̀lú àìn ẹ̀kẹwàá. tàbá sọ pé bàbá sáàdì bàbá ẹlẹ́ẹ̀kejì mo rò bóyé ah, kúnlé sáàdì kúnlé ẹlẹ́ẹ̀kejì mo rò pé yẹn yẹn ẹ àwa náà sì ní bàbá sáré tó ti kú tó ti kú láyé ní sẹ́yìn náà sáré ìyálò dàbí ìyálọ́jà lẹ́ sí wọn ìyálò tọ̀ tọ̀ bó ti jẹ́nu bàbá ẹ̀kórúkọ yẹn lọ tẹ́ni ni awalu sani salidu radiu àbí àwọn bàbá ti jẹ́ rọ́bì òsì ni ẹlẹ́kẹrin ẹ̀kẹrin hamisu bẹ sadisu bẹ saminu bẹ imamu saminu ta bẹ sabiu bẹ ẹlẹ́kẹjẹ saminu ẹ̀kẹjọ àbá ni imamu saminu sẹ́yìn ẹ̀ tó aha bí wọ́n ṣe máa ń sọ o bí wọ́n ṣe máa ń sọ wọ́n lẹ́nìkan bí ma ọkùnrin mẹ́wàá lọ́wọ́ fi muhammadu ti gbogbo ẹ̀ wọ́n muhammadu lawal muhammadu sani muhammadu sani muhammadu rafi muhammadu wọ́n ti wí ni o àrí sánàdù ẹ̀ o àrí tẹ́kẹ́tẹ́kẹ́ rẹ̀ látọ̀dọ̀ lágbájá látọ̀dọ̀ lágbájá wọ́n kà lẹ́nìkan bí ma lọ́wọ́ sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n awọ́lù yẹn tá a bá sọ orúkọ yẹn abudu láàfìsì abdul awwal torí pọ́lọ́ wọlé àhírò wọ̀gọ́ ọ̀dẹ́rò wọlé báwọn dábàá pé ọmọ wa tó jẹ́ awọ́lì sẹ́ǹpì ní láàlì làwálì àwọn tó ń pè làwálì wọ́n gbìyànjú o láàlì yẹn lọ́wọ́ alágbára jù àbá láàlì làwálì náà wọ́n ti bàjẹ́ bẹ́ẹ̀ mr lawal mr lawal mr lawal torí pé wárṣì aláwọ̀lù táwí aláwọ̀lù ló wọ́n wì ó wà láwọ̀lù tó bí a ní kùn tó láwọ̀lù tó ọba ti kí ni ẹ̀wá wò ní tí. Sani sani pé wọ́n yọ ọgbà awọ́lẹ̀ àtàní bẹ́ẹ̀ ni wọ́n yọ ayáyé kó bẹ́ẹ̀. Nàám ayọ làtìfì làtìfì làdídì ó tún ní lèétì lèétì wọ́n ní Balikis wọ́n ní pé Balikis ní àbíbílì kìí tọ́ba jẹ́nu èdè pé àwọn kan ti mú wá bá a kò ní jẹ́ bí tọ́ba jẹ́ pé inú wọ́n ní orúkọ méjì ni wọ́n sọ dẹyọ kan Banul Qais Banul Qais ọwọ́ di Bal Qais Bal Qais ni o balqais banul haris ó di balhari balhari níbẹ̀ ní àwọn tíra ìmìlá báwo la ti máa ń kọ ọ̀rọ̀ nínú èdè lárúbáwá ọ̀rọ̀ kan tó lè ọ̀rọ̀ méjì tó lè di ẹyọ kan ṣoṣo níbẹ̀ nù rẹ̀ tí wọ́n tí wọ́n mú ọ̀rọ̀ tó tó ní ṣe pẹ̀lú ìtẹ̀sìn yẹn tí wọ́n wa wallahu ta'ala a'la wa a'lam subhanaka allahumma wa bihamdik ashhadu an ilaha illa anta astaghfiruka